Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Alhamdulillahi wassalatu wassalamu ala asrafil sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa alhamdulillahi la ilaha illallah wallahu akbar wallahu akbar wallahu la hawla wala quwwata illa billahil azim ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ti wà kí gbogbo ayé tó wà ọba tó máa máa bẹ nígbà tí o sì ẹ̀dá kankan mọ́ kábíyèsí Allahu akbar kabir jalla jalaluhu àríkírámí. àti ara ọlọ́run Allah subhanahu wa ta'ala àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run tó wà ní àwa ti ara ọlọ́run yìí akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àtìgẹ́ ọ̀la ọlọ́run ọba kó lọ́ọ́ máa bá síwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́run rán sí wa pé kó wá fi wá mọ̀nà àtúbọ̀tán rẹ náà kó wá jẹ́ ti orí kọkàn ẹ̀yìn àti a fi àkókò yìí náà a fi tọrọ àforíjì wípé kẹjọ kẹforíjì wa wípé kò tí ẹ ń ṣàwa nẹ́tíwọ̀kì ni because ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kàn sí ìsìn náà wá láti restart again ẹ fún wa ní excuse for that àtọ̀rọ̀ gáfárà tàbí àwọn ṣe ń gba àtọ̀rọ̀ àforíjì kọ́lọ́ Allah subhanahu wa ta'ala kò ṣe dáadáa fún ẹ má jẹ́ ká gbára wa lákòókò a máa wá gbé àwọn ṣèkì wa àwọn náà ti ń gbọ́ wa wọ́n ti wà lójú ọpọ́n ṣèkì ṣe pẹ̀lú wa ṣá torí ìgbà tí mo fẹ́ gbé yín wọlé lẹ́ẹ̀kan ló pé gbogbo ẹ̀ sì ṣe ń gbọ́ mi ṣá ṣèkì òkè ó dàbí pọn gbọ́n mo rí pọn smile àná tí a gbé àwọn ṣèkì wa mo rí pé ẹnjìníà wọn ṣe mistake wọn lọ kọ Manchester síbẹ̀ ó dàbí pé Manchester in eh, gbogbo òun ló wà ní àná yẹn torí a ti sọ wípé àwọn sheik tún ti padà sí nàìjíríà àfi bí ẹnjíníà ṣe lọ kọ manchester sí orí <laughs> orí skin lánàá but eh, lẹ́yìn ìzí mo rí pé ẹnjíníà ti correct ara ẹ̀ láti lè kọ nàìjíríà síbẹ̀ alihamdulilayi rọ̀bìlẹ̀ alamin ọ̀dọ́nà eh, àwọn ṣèkì lè wà ní Manchester but wọ́n wà pẹ̀lú ẹ̀ eh, ní Nàìjíríà bọ̀ wọ́n wà nínú ẹ̀mí pẹ̀lú àwa tá a wà àwa èèyàn wọn tá a wà nínú UK àtàwọn tó wà ní all over the world kọ́lọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa náà gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin tẹ̀ jẹ́ first timer náà orúkọ tèmi tí mò ń sọ̀rọ̀ kò yí padà eh, Dr Zabi Sanusi láti ìlú UK ní Newcastle olórí ayaba Sanusi a kí yín káàbọ̀ sórí ètò náà ètò aláyọ̀ ètò alálùbáríkà a máa ń ṣe àwọn ètò wa ní ẹ̀ẹ̀kan or ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ó depend lórí bí àyè bá ṣe fún bọ́lọ́run bá ṣe fún wa láyè sí òun la ṣe máa ń ṣe. a máa ń ṣe àwọn ètò wa ní ẹ̀ẹ̀kan or ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ó depend lórí. a fẹ́ gbé àwọn ṣèkì wa àwọn aláàjì wa àwọn ustaz wa. Eh, Mọ́ìbí wọlé láti ìlú Nàìjíríà ní ìlú gbogbo kí Allahu subhanahu wa ta'ala kó bá a ṣe dáadáa fún wọn. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Mo kí gbogbo ilé pé ẹ eh, a tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àríra ní ayọ̀ àtàláfíà mo sì kí àwọn dókítà wa náà bákan náà eh, ẹ kú èyí. a túbọ̀ máa fún yín ṣe kà fún yín inshallah ohun tí a discuss lẹ́yìn ó wà very very interesting and there won't be any dull moments i promise you that. alhamdulilayi rabbil alamin ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí ṣe please ẹ jẹ́ ká ṣe ẹ̀ka tó máa tẹ̀síwájú torí pé fún àwọn àǹfààní àwọn tí ó jẹ́ wípé wọn tí ì join tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn tí ì mọ yìí so that ẹ̀yin náà bá ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yẹn wọ́n máa wò wípé òkè kí ló ń sọ ní bíbá ẹ jẹ́ ká bá wọn dá sí i kí ọlọ́run Allah wa ta'ala kó ṣe dáadáa fún wa. àwọn nǹkan wo la fẹ́ gbéyẹ̀wò ní ọjọ́ títí òní bí òun ṣe wípé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti fetí gbọ́ tá a ti fojú rí lórí ó ti ń ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ mi ò dẹ̀ rò wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn gan ó lè stop nílé ayé torí tàbá ní tẹ àbòsí sínú ẹ̀ a máa rí wípé ó ń ṣẹlẹ̀ sí òyìnbó ó ń ṣẹlẹ̀ sí aláwọ̀ whatever àwọ̀ tó bá ní ó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sí àwọn Arab tán wà nílùú òyìnbó gan àwọn Pakistan tán wà nílùú òyìnbó ó ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sí àwọn àtàjẹ́ aláwọ̀ dúdú a ní fídíò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a fẹ́ fi wọn ra wa tá a máa wò ní lórí programu yìí tí ọlọ́run bá gbà wá láàyè tó kádàrá wípé ó papọ̀ mọ́ nǹkan yìí lórí èyí tó ṣẹlẹ̀ gangan gangan àti èmi náà tó tún jẹ́ mélòó mélòó ó pọ̀ gan bẹ́ẹ̀ yẹn but a kàn ń ọlọ́run má jẹ́ kán fi wá ṣe àríkọ́gbọ́n aburú kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kán máa rí wa fi ṣe àríkọ́gbọ́n nǹkan tó dáa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ilé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ibi tí a bára wa ní ilé ayé lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ ìbọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ sí ó dàbí pé bóyá àwọn tó ń ṣe fíìmù either Yorùbá film either English film either American film whatever film kò sí nǹkan tó new bí òun ṣe wípé ayọ̀ kan kúrò àfikúnkún bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó ọ̀rọ̀ marriage ọ̀rọ̀ relationship ó ti wà kó tó di wípé ìgbà tó jẹ́ pé àwa ti a gbọ́ adẹ̀ríkà nínú hadith wípé òkè ọkọ àtìyàwó jà láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam a rí obìnrin náà tó dìde tó béèrè ẹ̀tọ́ wípé a ṣé báyìí ló ṣe máa dájọ́ obìnrin ló béèrè ní ayé ìgbà ìmọ̀ ọ̀kọ́ nìyẹn mi ò mọ̀ bóyá mo gbà á ẹ̀ ṣèkì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. <laughs> wípé obìnrin adẹ̀rọ̀bìnrin náà tó sọ obìnrin tó sọ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam pé ah, ànábì ṣé o fẹ́ fọ̀ sí mi kí n fẹ́ ọkùnrin yìí ni arábìnrin tó lọ bá ànábì muhammad sallallahu alayhi wa sallam pé mo fẹ́ fi ọkọ mi sílẹ̀ gbogbo àwọn nǹkan tí mo kàn ń sọ yìí ni wípé kí la máa wá sọ pé ojú òrírí àwọn nǹkan tó jọ mọ́ nǹkan náà la fi wé nǹkan yìí gbogbo àwọn orú nǹkan tó ṣẹlẹ̀ ń bọ̀ ó kò jẹ́ wípé ìgbà àwọn ìgbà kan wà tó jẹ́ pé ojú yorùbá máa sọ pé ojú ojú àwọn èèyàn máa ń tijú dáadáa bọ̀ ní ayé ta wà yìí ń sìn títíjú yẹn ó ti wá ń kásẹ̀ kúrò ó ti ń kásẹ̀ kúrò ó tún wá jẹ́ pé lórí ọ̀rọ̀ social media ó tún wá jẹ́ kí gbogbo ẹ̀ tún wá lọ fọ́ ó tún wá lọ ń fọ́ ní ojú pátápátá díẹ̀ lèmi kàn mẹ́nubà máa fẹ́ jẹ́ torí ẹ̀ mo ṣe invite àwọn ṣèkí wa so that àwọn ọkùnrin ní nǹkan yìí ló ṣẹlẹ̀ sí ọkùnrin náà dẹ̀ ló dàbí pé bóyá ó ń accuse obìnrin torí wípé obìnrin láláṣejù obìnrin ló pọlọ́pàá fọkùnrin obìnrin ló da ìyàwó ló da ẹrù ọkọ jáde tó dà ká tún gbọ́ lẹ́nu àwọn sheik tí ọlọ́run bá wa fi ìmọ̀ alukuran tó bá wa fi mọ̀ wọ́n tó tún fi ìmọ̀ wé because ẹni tó bá kàwé débi pé ó ní master alihamdulilayi rọ̀bìlẹ̀ alamin Eh, ó yẹ ká ká sọ pé ọlọ́run ó ṣe ribiribi nínú ìgbésí ayé wọn eh, nǹkan tó bá wá sọ náà kò ń ṣe wípé ẹ má dá wọn ẹ má gba skul kọjá ni ọwọ ẹ má kàwé tó ẹ ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí mọṣàlá tabarakala àbí ọlọ́run aláṣubánu àtàlà kó bá fi báràkà sí iṣẹ́ ọwọ́ yín àti gbogbo àwọn ọmọ yín àti ìyàwó yín àtàwọn tá à ń gbọ́ yín náà ọlákùn fàyàkùn now ṣé eh, kí ibi tá a ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni wípé ego in marriage bóyá ta ló máa mú mi kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ní Yorùbá tèmi ni máa ṣe tàbí èmi èmi tàbí mo wà ń bẹ̀ or something like that màá fẹ́ jẹ́ ká kọ́kọ́ gba bẹ̀ yẹn wọlé ná ká tó lọ sí because nkọ́kọ́ kan ló ṣáà máa ń fa nǹkan kan kó tó di wípé ó kó ẹrù bọ́ síta ó kó ẹrù wọlé ó gun nígò ni o ó yọ ọ̀bẹ tí ni o ó nà ní bẹ́ọ̀tì ni o according to nǹkan tí màá yẹn sọ ń sìn ó sọ wípé ó ti pẹ́ tó ti ń abuse òun kó tó di wípé ọ̀rọ̀ ipò òun jáde ẹ̀dẹ̀ mọ́ pé abuse is not something like maybe anọra wa tàbá yaṣọ mọ́ra wa àìmọye ọ̀nà tá a lè gbà fi abuse ara wa kí ló dẹ̀ ń fa gbogbo orú àwọn nǹkan yìí ni pé ego yẹn gangan gangan òun ló kọ́kọ́ fa nǹkan yìí kí nǹkan kan yẹn tó débẹ̀ ká kọ́kọ́ wá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ kí ni ẹ lè sọ fún wa nípa ọ̀rọ̀ ego salaam aleykum sir. وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده سبحانه ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو مهتدي وما يضلل فلا يهدي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد àfi akí ọlọ́run ọba ọba tó ti kíra rẹ̀ kẹ́dà kan tó kì àyìn ọba tó ti yìnra rẹ̀ kẹ́dà kan tó yìn àfọ̀gbé àgbéga fún ọba tó ti gbéra rẹ̀ kẹ́dà kan tó gbéga àtọ̀rọ̀ ìkẹ́ fún aṣíwájú àní anábìá Muhammad ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kí ọlọ́run máa bá anábìá Muhammad ẹ̀rí ló ti ohun tí a béèrè pé kí ni wọ́n ń pè ní kò ní ohun tí a ń pè ní mutumutu ta ló máa mú mi èmi èmi mò ń sọ̀rọ̀ èmi màá nì wọ́n uh, ego means is about me or I me I nígbà tí èèyàn bá ti ń lo gbólóhùn yẹn ní gbogbo ọ̀rọ̀ bóyá nínú ọ̀rọ̀ àárín ọkọ àti ni tó bá ní sọ pé èmi màá mò ń sọ̀rọ̀ ego nìyẹn ah, o ò mọ ẹni tó ń bá sọ̀rọ̀ ni ego nìyẹn nǹkan tí wọ́n pè nǹkan mẹ́fà dẹ̀lẹ́ máa fi máa rí pé ego wà lára yìí àbí ego yẹn ó wà nínú worship yẹn òun náà ni pé when you are obsessed with your own need àbí about your own care tó bá jẹ́ pé ìwọ ara ẹ̀ lùkọ́ ń tì don't care about maybe or maybe your partner o oh, care nípa yìí o oh, care nípa your partner everything is about you ẹ mo fẹ́ jáde o àwa ń lé pẹ̀lú ìmójútó àwọn ọmọ ó béèrè lọ́wọ́ mi àbí bóyá mo fẹ́ sùn ni ṣùgbọ́n ìjáde yẹn àbí patí tó fẹ́ lọ ní ọ̀la yẹn òun ló wà níwájú ẹ̀ therefore ego nìyẹn nígbà tí o bá ti wá ń sọ̀rọ̀ nípa pé nǹkan tó fẹ́ tó jẹ́ pé nǹkan mẹ́ta kan wọ́n tí ó bá ti kúrò ìyẹn nípa ìwà mọ̀ pé ara ẹ̀ nìkan ni òun sọ̀rọ̀ nípa ẹ̀ alákọ̀ọ́kọ́ òun n'a ni ǹjẹ́ ẹ jọ cohabit ìyẹn ni pé ẹni tí ẹjọ́ ń gbé yẹn ṣé àjọ ń gbé papọ̀ ní ṣé alábàágbé ni àjọ wà ní ìyẹn ni pé àjọ wà papọ̀ pẹ̀lú ra that is ìyẹn ni pé ṣé a kíà nípa ara wa then is there cooperation ṣé àjọ ń cooperate pẹ̀lú ara wa ìyẹn ni àmì alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé tó bá ti ń tirẹ̀ síwájú tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ àbí nǹkan tó fẹ́ ṣe òun ló kọ́ gbáwájú àkọ́kọ́ tẹ̀ máa kọ́ mọ̀ pé ẹnìyẹn ní ẹ́gò ni ẹlẹ́ẹ̀kejì ẹ eh, eh, outer critics kí ni wọ́n ń pè ní outer critics nígbà tó jẹ́ pé o mọ o mọ nǹkan tó o lè ṣe o mọ nǹkan tó o lè ṣe o wá sọ pé èyí tó yẹ kó sọ pé mi ò lè ṣe nǹkan báyìí o ẹlòmíà sọ pé ah bí ẹ ṣe rí mi ní gbogbo iṣẹ́ ilé ni kò mọ̀ ṣe ṣùgbọ́n ká lọ sọ yẹn mi ò mọ aṣọ lọ ẹlòmíì wà nínú àwọn obìnrin mi wá gbogbo iṣẹ́ ilé mo mọ̀ ṣe ṣùgbọ́n ká ṣe oúnjẹ yẹn ah mi ò mọ oúnjẹ ṣe ṣùgbọ́n mo mo mo fẹ́ ẹni tó máa ràn mí lọ́wọ́ ṣùgbọ́n èyí tó yẹ kó wá sọ ibi tó kù sí ibi tí ẹnì kejì ẹ yẹ kù sí ni tọ ẹ o lè gbálẹ̀ o kò mọ inú létúnṣe o lè o lè o lè fọṣọ o lè pọnmọ o àà nígbà tó bá yẹ pé e, e, àbùkù àwọn èèyàn yòókù ló máa sọ ò sọ nípa àbùkù títì ẹ ẹgò nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tẹ́ máa mọ̀ pé èèyàn ní ẹgò òun náà ni pé gbogbo nǹkan èèyàn ni pé àfi díje ni ìyẹn ni pé everything is competition competition uh, a healthy competition is good for for a relationship kí ẹ̀yin méjèèjì kẹ́ máa compete lórí nǹkan dáadáa ah ok mo wọ́n fẹ́ dáwọ́ sí wọ́n fẹ́ dá wọ́n fẹ́ dáwọ́ sí charity ah ìwọ sọ pé máa mú five hundred lẹ̀ ó ní pé kò burúkú ẹ wo èmi lọ́kọ ẹ̀ èmi máa mú one thousand lẹ̀ fún sabi ẹ life savers foundation fún àwọn aláìní ìyẹn good competition nìyẹn ṣùgbọ́n pàtó jẹ́ pé ìgbà tí ó gbọ́ pé ayé náà nìwọ náà kò fẹ́ lọ sí skul ìgbà tó mọ̀ pé ó fẹ́ ó sọ pé ó fẹ́ ra alẹ̀ sí sí Kòròdú ìgbà ayé náà nìwọ náà mọ̀ kò fẹ́ ra alẹ̀ sí Àjà nígbà tó bá jẹ́ pé àwọn competition tó yẹ pé unhealthy competition ego nìyẹn ìyẹn ni pé tó bá ti wà nínú relationship tí unhealthy competition bá ti wà ń bẹ ego nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pride ìgbéraga but pride come before a fall ìgbéraga ìgbéraga yìí ẹ ẹ ẹ ẹ kíyèsí o ìgbéraga ó wà nínú nǹkan tí wọ́n pè ní self confidence àbí self esteem pride is part of it a lesser part of pride you you you you have a less a, a less a, a less self esteem and a, a, a higher pride is to show that you have ego problem òun náà ni pé ego a máa show nígbà tí ó bá yẹ pé pride eh, pride èèyàn ó ti wà higher ṣùgbọ́n tí pride èèyàn bá wà lower self esteem èèyàn ó máa wà lower therefore you must ensure that o oh, wá jẹ́ pé eh, pride wa wà ní ó wá oh, pride wa wà higher tó yìí tó jẹ́ pé kó ju self eh, eh, self esteem lọ àbí self confidence lọ because nínú self confidence ni pé kó báyàn sọ̀rọ̀ bí àwọn dókítà wa ìgbọ́n ṣe ń bá yàn sọ̀rọ̀ self confidence ni wọ́n pè bí èmi náà ṣe ń sọ̀rọ̀ self confidence àwọn èèyàn míì wọn face crowd tí ó bá ti di ọ̀rọ̀ pé wọ́n fẹ́ face crowd báyìí wọ́n máa ìyẹn ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní self confidence ni ẹlòmíì obìnrin míì ọkọ ẹ̀ ti bá sọ̀rọ̀ ó ti wọ́ọ̀ṣẹ̀ dáhùn débi pé ó kéka rẹ̀ ìwọ́ tó kàn tóbi gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí ó kàn jẹ́ pé kínní ó kàn gbẹ́ o kàn jẹun sórí ibi tèdè ni imú ẹ̀kọ́ tóbi ni kò tẹ̀ nǹkan tó fàìn lára ìyẹn ni pé ó ti run ẹnìyẹn down ìyẹn náà ni pé tí èèyàn bá ti wá jẹ́ pé ó ti ní pride ìyẹn ni pé ó ti ní ìgbéraga kó mọ̀ pé òun sign tí ego nìyẹn nígbà ẹlẹ́ẹ̀karùn-ún tí ẹ máa ego òun náà ni pointing fingers òun ló yára ṣe effort ẹni bí ìjàmbá bí ọmọ ọkọ ọkọ àti ọba ní argument bóyá òun ló dẹ omi lẹ̀ pé omi tó dà lẹ́yìn ló wá cause argument ẹ tí ó tí ó bá jẹ́ pé omi omi yẹn o gbé sórí tébù ni báwo mo ṣe fẹ́ dà á lẹ̀ o ah, gbómi ló tún orí tébù ó dà á lẹ̀ nítorí ó yẹ kó admit pé ah mo sorry ẹni tó ń tí ó bá ní kó òun sorry òun náà ni pé ó máa tètè point accusing finger ni bó jẹ́ bí iṣẹ́ ni tẹ̀ bá ríyàn kó tó yẹ pé ó máa blame everybody except himself or herself irú ẹni bẹ́ẹ̀ ego problem ló ní bẹ́ẹ̀ náà ni nínú ilé náà nínú relationship if maybe the person who who is pointing fingers to maybe the partner or to the wife or the wife is pointing fingers to the husband it's your fault it's always your fault bọ́mọ bá ké your fault ọmọ tó ń ké kí ni ó fi jẹ́ fault mi ṣé o fault ẹ̀ ó ṣe bí mo ti fún lóúnjẹ fọ́ọ̀tẹ̀ náà ni ẹ wà máa rí obìnrin mi á wà máa she will be made to say sorry for something that she did not do àbí ọkùnrin dàbí kó sorry for something that uh, maybe he has not done. ìyẹn náà ló wá fi á jẹ́ pé ego ti wà nínú relationship yẹn yẹn. the last one ni pé òun náà ni love yourself. ọ̀pọ̀lọpọ̀ ibi nǹkan tó máa ń fa ego ni you don't oh, àwọn ọkọ yẹn kò lọ́ọ̀fà rẹ̀ ìyàwó yẹn náà kò lọ́ọ̀fà rẹ̀ do you love yourself èèyàn kan sọ pé ó ní àdìsí tí a kà lánàá pé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé làyú mínú àdùn hátà yòhìbà àhíhí má yòhìbù nàṣíhì none of you believe in God except you love for your brothers what you love for yourself ìkankan nínú yín ò kí ń ṣe onígbàgbọ́ òdodo títí ó àfi jẹ́ pé ó wá fi nífẹ̀ẹ́ sí nǹkan tó nífẹ̀ẹ́ sí fún ọmọ ọmọ ọmọọ̀yá rẹ̀ ló nífẹ̀ẹ́ sí fúnra rẹ̀ ẹni tí ò bá nífẹ̀ẹ́ ara rẹ̀ báwo ló ṣe fẹ́ nífẹ̀ẹ́ nǹkan dáadáa sí sí sí ẹlòmíì if you don't love yourself how will you be able to love your partner how will you be able to love your wife if maybe you are the wife how will if you don't love yourself how will you be able to love your husband ẹlòmíì òun ò nífẹ̀ẹ́ ara wọn ẹni tí ò bá dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ego ló máa máa jẹ́ pé yóò máa jẹ́ problem ni àwọn àwọn nǹkan mẹ́fà yìí tí a bá ti rí la máa mọ̀ pé ẹni yìí àbí relationship yìí ego wa nìyẹn ẹ doctor. ẹ ṣe gan ni josakala okera now ẹ jẹ́ ká wá lọ sórí nǹkan tó gbé wa jáde gangan ní ọjọ́ títí òní torí pé kí ni. Yeah a ti kọ́kọ́ mọ irú àwọn nǹkan tó lè fa àfẹ̀mí àfẹ̀mí nínú relationship ẹni tó bá nírú ẹ̀ ẹni tó bá dẹ̀ nírú ẹ̀ ó níbi tó lè sùn gbà ó dẹ̀ níbi tó lè sùn dé àfi kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká lè control o ẹ bóyá ìgbéraga wa ni o bọ́yá ìbínú wa ni kọ́lọ́hún jẹ́ ká lè ní ìkápá lórí ẹ̀ now lórí ọ̀rọ̀ fídíò yẹn màá ní kí ẹnjìníà ẹ kọ́kọ́ play fídíò tí tó ṣẹlẹ̀ ní UK yẹn kakọ́ because orí ẹ̀ gangan ni a fẹ́ la fẹ́ la fẹ́ la fẹ́ focus lé lórí bisimilayi. ṣé engineer wà pẹ̀lú wa ṣá. okay. now kí engineer kan tó connect fídíò yẹn mo mọ̀ wípé Eh, bí eighty percent wa la ti rí fídíò yẹn la dẹ̀ ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ́ méjìlá ní èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn ní on the fourteen ìjẹta nìyẹn ó dàbí pé sixteen ni mo ní na fídíò eléyìí kankan la fẹ́ sọ̀rọ̀ lórí kí oníkálukú kó lè sọ opinion rẹ̀. Uh, ẹ bá wa fún ní volume díẹ̀ sí. So with no destination at the moment, so I'm taking all this this stuff. to my working place first because I just finished work this morning. I haven't slept. She started again, and uh, to avoid any problem, to avoid any criminal criminal problem. So that's why. So police, you know, just left now. So this is the eh, So this is all my stuff. This is all my stuff. This is all my stuff. This all my stuff. And uh, this is our house. This is our house, 21 Second Avenue. 21 Second Avenue, Dagenham. So, yeah. So, today is the 14th, October 2020, that I left this place now because of her violence towards me for a long time, because of my status with her. She's always said she will implicate me, she will put me in prison, she will make me lose my license, blah, blah, all the time slapping, whatever, many abuse, you know, like a slave in the house. I can't bring any friends in and I'm paying the mortgage money for her every month. Which, so upon I clean all the house, everything, but this woman, I don't know whether she have a mental trouble. I don't know. I don't know what I do for her, but I'm happy that the police take me out because I'm trying this thing for a long time, you know, to be hacked from this house, but uh, I can't do it by myself. Eh, without the police. please gbogbo oníṣẹ́ ń gbọ́ tẹ́ bá ń gbọ́ ẹ jẹ́ kí n rí yes ẹ jẹ́ kí n rí no because ẹ eh, kí n rí no because volume eh, yẹn lọ sílẹ̀ gan ni ṣe wà pẹ̀lú mi tẹ́ bá wà pẹ̀lú mi ẹ jẹ́ kí n rí love please. I haven't slept. See? See? This is all my stuff. Even I see there are a lot of my stuff inside, but I left it because of the cab. You know, it would be too much, but I, uh, I gave her, I gave her the rest. So I don't know my destination for now. Nowhere to sleep, nothing. I'm, home, I'm homeless for now, but I don't know what to do. Waiting for the car. So this is my stuff. Thank God. Now, so, alhamdulillah, Rabbil Alamin, a stop ẹ̀ by insane. Now, ó wá kan gbogbo opinion gbogbo ayé báyìí pé ní kálukú náà máa type opinion síbẹ̀ but ẹ̀ eh, máa ní ká fi èyí tó jẹ́ bí eighty percent máa kọ́ fi sílẹ̀ ká fi sílẹ̀ fún àwọn sheik náà àti eh, kọ́kọ́ àwọn sheik àti send ẹ̀ sí wọn náà kí ló ń rí sí i. Eh, brother Saka salamu alaikum eh, gbogbo eh, ẹ̀yin tẹ́ ń bá wa tẹ láì tẹ́ ń bá wa tẹ lọ́ọ̀fẹ́ ṣe gan ni sister now àwọn ṣèkìlà ṣán wà pẹ̀lú wa naam naam mo wà pẹ̀lú yín. ok alihamdulilayi now à ń gbọ́ yín báyìí ń sìn ìpèsè ti gbọ́ fídíò yẹn over to you sir torí wípé ọkùnrin ló ṣẹlẹ̀ sí ọkùnrin dẹ̀ la fẹ́ kàn sọ̀rọ̀ kó wá dàbí pé àwọn tẹ́mi bá ní kí n sọ̀rọ̀ ní sọ kó wá dàbí pé bóyá ẹ ó yá ó yá ẹ má jẹ́ sọ̀rọ̀ sí lẹ́nu bisimilayi sir. alhamdulilayi ṣe rí àkọ́kọ́ ní orí fídíò yẹn agbọ́jọ́ etí kan dá wọ́n ní àgbò òṣìkà ni ṣùgbọ́n àkọ́kọ́ ní nǹkan tí mo wò mo kọ́ nígbà tí mo ń wo fídíò yẹn lọ mo rò pé bó bí ọ̀dọ́ kan ní nǹkan tí mo ṣẹlẹ̀ sí ṣùgbọ́n mo wo nígbà tí mo wojú ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí ẹni yìí ó kéré jù láti pé ọmọ àádọ́ta ọdún ìyẹn ni pé fifty years and above ni ojú ẹni tí mò ń wò yẹn ìyẹn náà nínú láti lè fi hàn pé ẹni tí ó jẹ́ pé àgbàlagbà ni tí kìí ṣe ọmọdé nínú bóyá e, àfẹ́rẹ́ ni kí ni nǹkan tí mo kọ́ rí nínú ẹ̀ ni pé nínú táìtù wa yìí náà ni pé abuse of social media social media àǹfààní ẹ̀ pọ̀ nínú ẹ̀ náà láti ń gbọ́ra wa corona dé sí àyìn ń bára wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni nínú social media la fi ń mọ̀ pé lápájá ọjọ́ ìbí ẹ̀ lè eléyìí a lè lọ síbẹ̀ ṣùgbọ́n a lè kí òun náà lè kà á tí a bá ẹlòmíì kò mọ̀ pé ẹlòmíì ò sí mọ́ láyé orí social media ló ti mọ̀ ẹlòmíì níwùsì míì máa ṣẹlẹ̀ orí social media làmàtìwà má gba ọ̀nà báyìí kọjá o àǹfààní social media pọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn abuse kan ti wá ń ṣẹlẹ̀ nínú ẹ̀ èmi ò wo pé àkọ́kọ́ ni pé kì í ṣe pé mo dá wọn lẹ́bi o àkọ́kọ́ ni pé ohun tí àwọn kan ṣe yẹn ó kù díẹ̀ káàtó putting yourself recording yourself and then telling the world "Kini ni àkọ́kọ́ kí ni nǹkan tí ẹnìyẹn fẹ́ òun ni pé ó fẹ́ sympathy o fe sympathy ni ati ọ̀dọ̀ àwa tí a fẹ́ but do you think about your reputation do you think about your your your your, your name ẹ gbogbo àwa tí ó gbogbo àwọn ìtò wà ní London sí wọn á mọ ẹni yẹn tó ń gbé ní Dagenham wọn á mọ eré àti gbogbo a mọ̀ pé ẹni yìí oh, òyòbá ni nípa pé mú pé àwọn tó ń sì ń gbé ń bẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tí ẹni yẹn fẹ́ sympathy tó fẹ́ yẹn jẹ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò fẹ́ bí ni o tó fẹ́ yẹn ṣé ẹni yẹn ìbá máa jẹ́ mùsùlùmí ṣé o kàn rí lórí títì ni even girlfriend gan ta rí lórí títì beat ìyẹn náà la fi sọ pé three c ló jẹ́ pé o gbọ́dọ̀ wà tí o bá jẹ́ pé ego wọnú ọ̀rọ̀ yín there must be care is there any care in that relationship there must be cohabiting There, immediately méjèèjì jọ ń gbé ní tọkọ then there must be cooperation is there any cooperation between the, uh, the two of you àwọn ẹ̀wọ̀n àwọn wá sọ pé àwọn ah, ah, abuse àwọn wọ́n ti abuse àwọn ti pẹ́ and then they call police you too call police you can now hear those stories ìyàn èmi wò pé gẹ́gẹ́ bí àgbàlagbà kì í ṣe pé mo dá ọ lẹ́bi o me, I think that is very, very wrong. It's not part of our own tradition. It's not part of our own culture as Yoruba. You don't maybe okay, you maybe you are having issue with your or your wife, and then you need to know and then we are having two policemen coming from different stations coming together and you say it's in light and then you are being asked to pack your things out and you are, you are now videoing your uh, things that you pack out you are showing the house kí ni nǹkan tó a fẹ́ mú jáde ó fi hàn wípé ọkùnrin yẹn òun gangan fúnra rẹ̀ kọ́kọ́ yẹra wò to me as a person with my own uh, understanding and with maybe my own relationship with people and counseling people ọkùnrin yẹn gangan fúnra rẹ̀ ó eh, ti kọ́kọ́ mẹ́hẹ̀ nínú ohun tó ṣe yẹ nítorí pé aláàtún wọ́n ní wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ ọkọ àtìyàwó ó máa ọ̀rọ̀ a máa ní differences because we we all come from different backgrounds mo máa sọ mo ní nínú nǹkan tọ́lọ́run put together tó jẹ́ crisis òun náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ marriage me am from a background quite different from my from my own wife máa sọ ni tí a máa ní issue ni ọmọ fẹ́ jáde irọ́ o tí lè jáde o tí lè lọ sí sísò ọdún wo làwọn ti wà ní street bóyá àwa ti wà ní street láti bí ọmọ ọdún bíi mẹ́fà àbí méje láti ń dá lọ sí school tí ó dà ẹ́ pé ń gbà ẹ́ wà ṣùgbọ́n àwọn parent wa believe pé wọn ò lè jí wa gbé ìyẹn ṣe ń gbà tó jẹ́ pé èmi tí mo ti ń dá wá sí èkó may before the age of even twelve ló fi wá jẹ́ pé ṣùgbọ́n àwọn ọmọ tí eh, ìyàwó mi àwọn tó ń gbé nínú ilé ni jẹ́ pé everything is being regulated eh, eh, issue máa ń ṣẹlẹ̀ crisis á máa ṣẹlẹ̀ therefore when crisis happen ẹ ní láti wá resolve ẹ ni otherwise ọlọ́run ìbá ni pé family wa ni ká máa fẹ́ even that even we are being uh, uh, even allowed to marry our cousin bí islam àlá wa ká ká marry cousin wa ṣùgbọ́n ní irú ọ̀dọ̀ àwa yorùbá even gan àáké kò sẹ́mi ò tí ì àfa tó tó implement ẹ̀ pé ókè ọmọ ẹ̀gbọ́n mi àti ọmọ àbúrò wọ́n lè fẹ́ra wọn ó islam àlá rẹ̀ bọ̀bọ̀ ní ọ̀dọ̀ àwa yorùbá máa sọ pé irun hmm, ẹ̀jẹ̀ ẹni ò lè fẹ́ but well, that's not to tell you to, to tell ṣùgbọ́n nípa nígbà tá a bá gbé eh, oh, difference wa yẹn tá a bá wá wọ́ọ̀ṣẹ̀ our dirty linen on the street. It shows that that kind of person. Because what, what you who you are will show through maybe the way you present yourself. Mm-hmm. Wọ́n ní uh, But when you when they are talking, you see ego in them. The, the, the, there is a thin line between uh, saying the truth and then having ego. nígbà tó bá sọ òdodo ó ń kíà nípa the other person Oh, so naturally láti lè hurt that other person tó pé mo ti ti ẹjọ́ yìí o ma nǹkan tó ọmọ tí ó bá ń bá sọ̀rọ̀ tó ń warùn kì yóò lọ síbi ìparun ni tó ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ àbí ìyàwó náà ló sọ bẹ́ẹ̀ sọ́kọ ẹ̀ irú ìyẹn náà ló ń ṣẹlẹ̀ irú ìyẹn nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá yìí èmi wò pé kò yẹ kí àwọn gbé wọn ní àgbà wọn ní àgbà máa ń lọ́ra láti ṣe nǹkan ni whatever happens now even kí ló sì bí wọn padà tí a máa recall have been sent to the world or what everybody has seen? What about even your children in that marriage? If maybe there are children in that marriage, what about your own name? What about maybe your family's name? What about the the, the name of even the wife? Ìyàwó yẹn mo rò pé ó yẹ kó fídíò pé mo lé ọkọ But one thing is that now when you are now videoing yourself, videoing the house, videoing the car of your of your wife, and you are saying she has been abusing you all along. She kò gbọ́dọ̀ dàgbà bẹ́ẹ̀ kó máa ká sọ pé kò lẹ́bí náà àbí ìyàwó yẹn ni kò lẹ́bí ìyẹn ló fi jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó ní ó ní kọ́nu kọ́họ ìyẹn ni pé ejò ọ̀nù that's maybe maybe my own view about that video when I look at it because I watch it not once I watch it again and I saw the uh, the body language also as a person who maybe cancel others but I just look at maybe he is just looking because the first thing maybe the the form of defense is an attack now maybe the, that video now is bringing the uh, uh, video out as an attack on over the over the wife so that he, uh, she he can get sympathy of people and then the, and then what uh, first, because ẹni tó bá ní làákàyè á wò pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹbí ò tí ì dá sí ni àbí kiri ni you are saying you are paying mortgage is it only mortgage that you are paying is it maybe is there no other ways that maybe you can resolve this issue even if you record it maybe fún fún àwọn ẹbí láti wá dá sí should you put it on the social media that's an abuse of social media and that will affect the family and even hurt him as a person ní nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ yẹn kí a tó tún máa tẹ̀síwájú doctor. ẹ ṣe gan ni jasakala okeran àwọn information ti níwọ̀nba tẹ̀mí kan gada ti dé báyìí nípa ọ̀rọ̀ máa yẹn ṣe mọ̀ wípé a gbọ́ lẹ́nu obìnrin ọ́nì eh, ni eh, ìyàwó that is relation ó ti wà nínú relationship àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ló wà yẹn number two ni wípé máa yẹn um, ẹni tó jẹ́ bóyá bíi ẹni tó súnmọ́ wọn bóyá bíi family or bóyá bíi ọ̀rẹ́ tó súnmọ́ wọn ṣá tó jẹ́ pé èèyàn tún lè gbọ́ information lẹ́nu wọn díẹ̀ ni wípé àwọn rí pé irú nǹkan bẹ́ẹ̀ náà ó ń ṣẹlẹ̀ ní táwọn bá pè wọ́n máa ní àwọn ò lè receive call nínú ilé tí woman yẹn bá wà nínú ilé ṣé wà pẹ̀lú mi ṣáṣèkì. bẹ́ẹ̀ ni inshàlá ọláwọn ò lè rí àwọn òkè wa that is ó ń sọ fún oúnjẹ kó yé onítọ̀hún yẹn pé àti má wà nínú ilé àmì ò lè receive call ẹ̀yẹn wá fi ń yé wa wípé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ìgbà tírú onítọ̀hún yẹn táwọn náà gbọ́ kò jẹ́ kò níhù sí wọn bí ìgbà tó jẹ́ pé ọmọ nǹkan tán ọ̀ọ̀kan jẹ́ kí bóyá onítọ̀hún yẹn mọ̀ wọ́n délédélé bọ̀ ẹni tán múra láti nàìjíríà ni bọ̀ tán ti wá you know tán ti exchange number nínú ìlú tàwa yìí náà tó wá jẹ́ kí bóyá ọjọ́ fẹ́ mọ̀ bọ̀ ọjọ́ máa wà lórí aago ni bóyá kán pè wọ́n sí pé àbóyá òun kú tàbí nǹkan kan ṣàlàáfíà lẹ́wà or bóyá kán pè wọ́n kán má gbàgbó something like that kán máa dáhùn pé ah, tí má wà nínú ilé ìyàwó mi ò lè jẹ́ kí n receive mi ò kí n receive kọ́ tíyàwó mi bá wà nínú ilé kí lẹ rí sí àwọn nǹkan méjì ṣé ó lè ṣé ó ní nǹkan kan ṣe pẹ̀lú irú action yìí ṣá. ẹ ẹ ṣe rí ngbà tí èèyàn lára nǹkan tá a sọ nípa ego nìyẹn when you point accusing finger towards a person o ní o ò lè sọ̀rọ̀ nínú ilé that that's the question ẹlòmíì tó bá gbé aago báyìí tó bá bẹ̀rẹ̀ tó bá gbá aago mú ó lè jẹ́ ọkùnrin ọ̀rọ̀ tiẹ̀ gan ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn ló ló máa sọ fẹ́lòmíì àwọn issues míì tó yẹ pé ọ̀rọ̀ míì ló yẹ kẹ́lòmíì ẹlòmíì sì ẹ wo nínú fídíò yẹn wọ́n sọ pé àwọn ah, ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ẹlòmíì lè dé láti ibi iṣẹ́ sì tó bá sọ pé òun fẹ́ sùn ó ṣeé ṣe kíyàwó máa ṣiṣẹ́ night kí ìwọ máa ṣiṣẹ́ day nígbà tí òun dé láti night tiẹ̀ tóun ní pé kóun sùn ìgbà yẹn ni wọ́n ń gbé aago ló wá bẹ̀rẹ̀ sí ní wo pariwo bóyá yàrá kan dẹ̀lẹ́jọ́ mánéjì ó wá sọ pé jẹ́ kí n sùn díẹ̀ then the next thing in northern life lè jẹ́ kí gbogbo èèyàn lè rí i pé aláburú ni obìnrin yìí o kò ní jẹ́ kí n gbé kò ní jẹ́ kí n gbé phone how will maybe a person that you get married to will not allow you to speak to others when you are in the house ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ làákàyè ni now because because kí ló fà á ni wípé mo ti rí kọ́mẹ̀ntì kan bẹ̀ yẹn sì tí eh, eh, bóyá brọ́dà ni tàbí sísà tó sọ wípé why tóbìnrin tó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọkọ láti jẹ́ wípé bóyá kóbìnrin da ẹrù ọkọ jáde ẹ understand sin ẹ eh, bisimilà ẹ máa sọ̀rọ̀ yín lọ mo kàn mo kàn ka kọ́mẹ̀ntì yẹn fún yín ni now. ẹ̀yà àyìnbọ̀ àyìnbọ̀ ń bẹ̀ pé ńgbà tí irú ọkùnrin yẹn tí ó jẹ́ pé tí ó ń sọ̀rọ̀ yẹ ó kọ́ ti accusing finger could eh, um, eh, oh, that be eh, something bóyá bá girlfriend sọ̀rọ̀ tíyàwó ka ni àbí ó jẹ́ pé ó sọ̀rọ̀ tó jẹ́ pé ó sọ̀rọ̀ yẹn láì ka ni nígbà tó wá ka tó jẹ́ pé ó wá ti wá di ata èso ata yanyan nínú ilé ó wá ní ó wá nígbà tó wá ìnáwó jẹ́ pé kó lè bi obìnrin yẹn ẹni aburú lobìnrin yìí o ó wà náà bẹ́ẹ̀ náà ni obìnrin míì náà tó náà máa ṣe bẹ́ẹ̀ fún ọkọ ẹ̀ ọkọ òun ò ní jẹ́ kóun sọ̀rọ̀ nínú ilé o àbí tó bá wà ní ṣọ́ọ̀bù o àbí tó bá wà níbi iṣẹ́ yàtọ̀ sí ẹni tó yẹ pé a controlling uh, relationship how will you now that's a, a kind of abusive you are you are now saying okay yeah, she has been abusing you all along how will you your wife now say do not uh, uh, make a call then tí wọ́n sọ yẹn question tó béèrè yẹn nínú fídíò yẹn o ẹni yẹn fúnra rẹ̀ ló kẹ́rù o ọlọ́pàá nílùú dé o ó ní kó kẹ́rù òun náà sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ẹrù òun kọ́ lòun lè kó tán òun fi yòókù lẹ̀ but a ti rí situation tó jẹ́ pé ìyàwó ló kó ẹrù ọkọ ló kó ẹrù ọkọ síta a dẹ̀ ti rí situation náà tèmi náà ti witness tó jẹ́ pé ọkọ ló ti ìyàwó mọ́ta lọ wábi tó máa gbé mo ní mi ò ṣe mọ́ tí ó sì jẹ́ pé ó hàn dé ètò èyí tí mò ń sọ yìí àwọn kòkẹ́kòkẹ́ ni ó ṣe nǹkan tó ti pẹ́ tó ti pẹ́ a ti rí ìyàwó tó sọ pé àní ọkọ òun ti ti òun mọ́ta rí òun náà dẹ̀ fẹ́ ti mọ́ta nínú òtútù tí gbogbo adéṣí bẹ̀rẹ̀ sí ń rábàbà pé jọ má ṣe báyìí má ṣe báyìí tó ń sọ pé àníṣe ó ti ti òun náà mọ́ta òun náà àsìkò ti tó báyìí ojú oorun náà ti jí mi lọ́jọ́ náà lọ́hùn tí mo dẹ̀ mọ̀ pé dókítà náà àwọn náà wọ́n mọ̀ nípa kéèsì yẹn nígbà náà nǹkan tí mo tí mo fẹ́ sọ náà ni pé ẹni yìí tó ń sọ pé ìyàwó òun ò jẹ́ kí òun lè make call nínú ilé èmi òun gẹ́gẹ́ bí ọkùnrin àti pé with all the experiences that maybe one has been seeing ẹni tó ẹni tó bá fẹ́ rojọ́ ẹni tó bá jẹ́ obìnrin ni tó bá pè pé kó wá rojọ́ á rojọ́ sọ́dọ̀ ààrẹ ni o wọ́n ní wọ́n ní fún ọ̀lọ́kọ́ kó má kẹ́ ebè sọ́dọ̀ ààrẹ o ìyẹn náà ni pé but the, all what maybe I think oh, what this man is saying why don't you come out and say okay these are being issue nǹkan tẹ̀mí náà ṣe nìrè so so that people will now know that maybe this is the way it is but but now you are now saying it is eh, like okay this person has been abusing me this uh, I thank God now that maybe I been sent out how will you be thanking God that you been sent out of of of the house that you pay mortgage ṣe mọ̀ wípé ẹ salamu aleykum sir ṣe mọ̀ wípé wọ́n sọ statement kan bẹ̀ wípé àwọn sọ mortgage àwọn dẹ̀ àwọn fọlé àwọn tún lè ṣe. bẹ́ẹ̀ni àwọn máa tún lè ṣe àwọn máa ń gbálẹ̀ àwọn máa ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ èèyàn kan ni nínú nínú nínú àwọn ọkùnrin ní ní ní ọ ní ìlú òyìnbó náà ni arákùnrin náà ń bá mi. ó ní kò lé òun síta mo ní ha kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ó lóun mọ̀ pé kò lè lé òun síta mo ní kí ló dé kí ló dé ó ní nítorí pé òun ṣe ojúṣe òun òun ṣe kọjá ojúṣe òun nínú ilé tó bá lé òun síta ìdùnnú ni pé gbogbo nǹkan tóun wá ṣe yẹn òun á jẹ́ pé àǹfààní fóun ni nítorí ẹ pé even kan kóun jáde kóun pẹ ní nbolowa nbolowa àní wọ́tẹ̀ onígbà mi dára bá jù pé àní wọ́tẹ̀ sọ pé kẹ́rù mi sẹ́nu ọ̀nà kó kó tẹ̀ kó kó sẹ́nu ọ̀nà èmi ti kó ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin pápá are we doing what we supposed to do mo sọ̀rọ̀ ni mo sọ̀rọ̀ kan kọjá ní nínú nínú one of these relationships that a lot of men see their wives as cash cow in Europe and America and uh, maybe I, I stand to be corrected lọ máa ṣiṣẹ́ wa mọ máa pawó wa in as much as a mọ̀ pé kò easy kò dàbí Nàìjíríà tó yẹ pé ọkùnrin máa gbọ́ wọn máa gbé gbogbo ṣùgbọ́n ẹ̀tọ́ ti ẹni ẹ̀tọ́ ti ẹni kò gbọ́ bùkátà obìnrin yẹn ìyẹn náà ni pé ṣùgbọ́n kó wá kó wá ní pé anything tóbìnrin yẹn tó bá fẹ́ kó fi ràn ẹ́ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ jọ jókòó ni ẹ gbọ́dọ̀ jọ sọ ni ìyẹn náà là ń pè ní cooperation òun náà là ń pè ní cohabitive òun náà là ń pè ní care the three c must happen within you not that maybe you now tell your wife ìwọ ló máa sanwó gbogbo nǹkan tó bá ti ní tó bá ti pàtẹ́ǹ sí ọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ àbí ìwọ ló máa lọ oúnjẹ sílé o èmi á kàn máa gbó iná àdé máa san owó mortgage wa no you nurture uh, her okay i can give you pẹ̀lú iṣẹ́ tuntun tí mo ṣe gbà yìí mo ní one thousand pounds tí mo lè máa contribute towards this family every month I, have only five hundred pounds that I can contribute ohun iṣẹ́ tí mo ń ṣe ní two hundred ọjọ́ tó ń lọ bá dẹ̀ tí wàá gbé ẹ sókè tó yẹ kí wọ́n tún ti wọ́n ti increase salary ẹ àbí oríṣẹ́ tuntun ó nídìí pé kíyàwó ẹ ṣe máa béèrè pé increase my allowance ìwọ gan ló bá sọ pé lẹ́ni àní àláwàsí ọlọ́run ti gbàdúrà wa you can't be doing that for a woman and that person will now be against you it's very rare because I, so a lot of women are outside there to now want to grab máa sọ ni nǹkan tí máa sọ ni pé maybe you are you are a very good husband it will be difficult èmi we marriage marriage is a very exciting is a very is a very lovely thing But one thing is how are we practicing it? How, how, are you relating with your wife? Is your wife your friend? Do you, do you talk to one another? Do you make jest of one another? We've done so many of that. Ah, wọ́n mọ̀ pé máa ń já ah, kí ló dé tí mi ò jáde lẹ́yìn ah, mo ó kàn wù pé kí n má jáde pé wọ́n ní à ń bò ní ní àárín kòòdù ni wọ́n ní ìbámá ah, ah, jáde lọ láàrin kòòdù Ìgbòho rè bá lọ nítorí pé protest àwọn tó lọ tó jáde lánàá aago méjì òru náà wọlé because wọ́n mọ̀ pé màá sọ pé màá jáde you know it's just a kind of fun era that maybe it will not become an issue that maybe you start arguing you start maybe it will, will turn to violence or anything but a thing that make maybe you correct yourself with love you correct yourself with happiness and then you are now looking caring well, you are caring for one another i do normally say how many husband wakes up and the first prayer point is your wife that you pray for your wife ó wá ní òun bu olórí burúkú ní olùsì kòkòrò gbogbo ìgbésẹ̀ àti èrí náà nìyẹn báwo somebody said ó ní gbogbo nǹkan tẹ́ bá ti fóbìnrin òun náà ló máa transform ó ní tó bá fún obìnrin tó bá jẹ́ pé àtọ̀ náà ló fóbìnrin ó ní àfún ẹ lọ́mọ ó ní tó bá fún obìnrin ní nǹkan ọbẹ̀ á ṣe ọbẹ̀ tó dùn fún ẹ nǹkan ọbẹ̀ ló fún ọ ó kàn ẹran ra ẹta ni ó ní á ṣe tó dùn fún ẹ ohun tó bá fún obìnrin nílé á sọ di ibùgbé fún ẹ that means we will turn that house to a home ó ní bẹ́ẹ̀ náà ni tó bá fóbìnrin ní trouble we will now multiply it for you <laughs> now doctor ṣé ẹ wà pẹ̀lú mi. now mo wà pẹ̀lú yín now ẹ jẹ́ kí mi wá call me èmi fẹ́ call me sí bóyá máa fún mi ní bóyá bíi five minutes kémi náà fi call me sí ọ̀rọ̀ yìí ṣé rí mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ní hmm. gbogbo wa pátápátá ni mo kí ẹ̀yin tí ẹ jẹ́ wọ́ṣà ọ̀rẹ́ mi sísá mi gold salamu alaikum god bless you my sister my brother niyi salamu alaikum gbogbo ilé pátápátá ni mo kí sister libelo salamu alaikum sister rashida salamu alaikum gbogbo wa ni mo kí please ẹ jẹ́ ká tẹ love ká tẹ like so that a máa mọ̀ wípé and ń communicate ẹ̀yin tẹ́ báyìí ti share please ẹ jẹ́ ká share. now ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ yìí tí ó dẹ̀ ti wá ṣẹlẹ̀ láti orí àwọn ọ́nkù wa tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ látòrí wọn àmọ́ ìpọ̀rọ̀ yìí ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ náà kémi tó wá lọ síbi tí mo fẹ́ lọ ẹnjíníà jẹ́ ti rẹ́dì fún fídíò kejì yẹn orí fídíò kejì yẹn ẹ jẹ́ kí mi wá kí n gbé ọ̀rọ̀ mi láti ibẹ̀ ẹ jẹ́ ká wo fídíò kejì yẹn because it's not àwọn yẹn ò ń ṣe ọmọ nàìjà ó dàbí pé Ghana ni wọ́n ẹ jẹ́ ká tún wo fídíò kejì yẹn kémi iṣẹ́ tó wá sọ ìwọ̀nba experience ọmọ kékeré ti tèmi bóyá ìrírí ilé ayé ni o fún gbogbo orú àwọn nǹkan báyìí ìrírí ilé ayé náà la fẹ́ òun ní a lè kọ́gbọ́n nínú ẹ̀ ẹ jẹ́ kó ṣó fídíò kejì yẹn fún wa yẹn ò tiẹ̀ pọ̀ just small video ni ká tó wá continue bismillah. Sister Bola Adesua, I sight you, my sister. How are you? No network, lọ́dọ̀ yín Ṣàgámù. Okay o. <laughs> now video video yẹn là ń dúró dé báyìí o. mi ò dẹ̀ ní fẹ́ kẹ́ dì mí lọ́wọ́ mo kẹ́ wá torí ẹ̀ mo ní kọ́kùnrin kọ́kọ́ sọ̀rọ̀ kóbìnrin iṣẹ́ tó wá sọ sí o ẹ̀dẹ̀mọ́ pé obìnrin ló máa dàbí wípé wọ́n fẹ́ dúró pé kí lóbìnrin gangan fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí nǹkan tí èmi fẹ́ sọ sí reality nǹkan tó ti tó ń ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá tó dẹ̀ tún ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ì máa máa ṣẹlẹ̀ lọ tí a bá rẹ́dì láti ọlọ́run lòun ò ní bọ́lẹ̀ láti wá tún wa ṣe ọ̀ǹtí tá a bá ti rẹ́dì láti túnra wa ṣe Ti a ba gba funra wa ti a ba understand the marriage wa tí wọ́n bá ṣe ìdúró gẹ́gẹ́ now ẹ jẹ́ kí ẹ jẹ́ ẹ máa rí ẹ máa ṣe àwọn fídíò yìí please en tó bá ti wò tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n yes tẹ́ ẹ bá dẹ̀ tí wò ẹ jẹ́ kí no please ẹ jẹ́ kí n rí ẹ jẹ́ kí n rí sign. ọ̀bẹ ń ṣe àdáńkà mi èrò ẹ̀yìn mẹ́gbọ́ àwọn sí i. eléyìí ò tiẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ mú tí ò ní ibi tó kéré àti ibi tó ti jìnnà ló ti ń kó ẹrù yẹn lọ. Fami man why? Oh, sis, uh, brother Niyi, salam alaikum, brother mi, ẹ kújọ́ mẹ́ta. Ajé ọ̀la, salam alaikum, ẹ ra ma o. Nana bèdí àkùn. Ok, ẹ̀yin ò tí ì wo. Nana bèdí àkùn yìí. Àwọn Ghana lè lè bọ́, Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀. Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀, àwọn Ghana, àwọn Ghanaian nìyẹn. Now, láì má gbára wa lákòókò kémi sọ ti tèmi tí mo fi sọ wípé ó ń bẹ láti kọ́ ṣe bẹ́ẹ̀ náà ni o sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun èpè kọ́ but èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà a ti lò ọjọ́ mẹ́ta náà nílùú òyìnbó wọ́n ní tọmọdé ò bá bá tàn á bá àròbá àròbá dẹ̀ ní bàbá tàn ni wípé àwọn nǹkan kan wà problem kan wà tó jẹ́ wípé ó ti jẹ́ àbímọ wa a ti mú àṣẹ adẹ̀tìmọ̀ àti ní pòkè kí ni ìyàn bí mi mọ ni mi ò lè ọ̀bọ eh, ṣe tọ́ mi ọ̀bí ọ̀ ẹlòmíì gan ọ̀tọ̀ bẹ́ẹ̀ bọ̀ bẹ́mi ṣe fẹ́ lo láìfù tèmi lélẹ̀ ṣé láwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó yìí a mọ̀ wípé ní nàìjíríà tó bá jẹ́ nàìjíríà ni ó lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ bọ̀ one percent ni irú bí tó bá ṣẹlẹ̀ ní nàìjíríà sìn ìyàwó tó bá ọkọ tó bá kó lọ báyàwó ńlé ni ní nàìjíríà ó máa ṣẹlẹ̀ ní ìlú jẹ́rí pé ó ní òfin èèwọ̀ lé wa tàbí òfin lé wa èèwọ̀ bòmíì ni òfin nàìjíríà ó yàtọ̀ sófin ìlú òyìnbó bẹ́ẹ̀ náà làwọn òfin tá à ń UK yìí ó yàtọ̀ sí nǹkan tó ń lò lamẹ́ríkà ó yàtọ̀ sí èyí tó ó yàtọ̀ sí èyí tó ń lò ní Spain bóyá ní Germany tàbí ní Italy ó depend lórí ibo ni oníkálukú ló ń gbé ibo ìlú ló wà èyí tó wọ́n fi ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ni wípé ẹni ìyàwó tó bá ọkọ tó bá kó lọ bá ìyàwó ní Nàìjíríà ó lè di ọ̀sán kan orúkọ kó a máa ní okó girlfriend tí lọ́kọ́ síra mọ̀ mi ó máa jáde nínú ilé yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣe ní ìlú òyìnbó òyìnbó fi ó fi àyè yẹn ó fi gba obìnrin ju ọkùnrin lọ bó ṣe jẹ́ wípé ní ayé ìgbà kan wá sí ẹ̀yìn àwọn òyìnbó yìí náà fi àyè gba ọkùnrin ju obìnrin lọ bọ́ ó rí wípé ó misuse ẹ̀ ni ó ṣì lò ó ṣe agbára ẹ̀yẹn lò tó dẹ̀ jẹ́ pé ó ṣì wà ní nàìjíríà títí di ọjọ́ títí òní tá à ń sọ̀rọ̀ yìí wípé nínú relationship agbára tó pọ̀ jù ọwọ́ ọkùnrin ló wà tẹ bá lọ wo tẹ bá lọ go back to story UK ta a wà nínú ẹ̀ yìí àti Ireland Ireland I mean bóyá bíi ẹni tí wọ́n lè rò pé bóyá Ireland Èkó ni mò ń sọ mò ń sọ̀rọ̀ Republic of Ireland ní Dublin ẹni tó ọ̀n ti mọ ibi tí mò ń sọ bọ̀ ẹni tó wà ní nàìjíríà wọ́n máa sọ pé ibo ló ń jẹ́ island ṣé Lagos Island ni no irú àwọn òfin yẹn wípé ọkùnrin ló lágbára ní bóyá bíi two hundred years ago bóyá three hundred years ago bó ṣe ń ṣẹlẹ̀ gbogbogbò pẹ̀lú wa ní Áfíríkà tó jẹ́ pé obìnrin ló máa ṣe eléyìí obìnrin ló máa ṣe tọ̀hún obìnrin ló máa tó ń lo yàrá ẹyọ kan gan èmi eléyìí kò ṣe pé bóyá mo kà á nínú ìwé ẹni tó tó tó colleague mi ta jọ ń ṣiṣẹ́ òun tó ń ṣẹlẹ̀ tó jọkọ́ ṣe eré ìṣòṣèlú ṣe báwọn ṣe dàgbà tó jẹ́ wípé nígbà yẹn gan àwọn kí ló ń jẹ́ fridge àwọn máa ń wa ilẹ̀ ní ilẹ̀ tó bá wà òun làwọn máa gbé mílìkì sí àwọn àtìyá àwọn àti bàbá àwọn bàbá máa lọ you know ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yẹn ká má Engineer ẹ bá wa stop fídíò yìí àti rí wípé ó ti flingẹ̀ ẹ má jẹ́ kán sọ obìnrin lẹ́nu àti rí pé ó flingẹ̀ ẹ má jẹ́ kán sọ obìnrin lẹ́nu pa you know ẹ wo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n rí nǹkan tó ń ṣe àwọn áfíríkà ní wípé ṣe rí àwọn ìwà kan wà ní ara àwọn ọkùnrin àtobìnrin wa tó ti bá wa kúrò láti ilé tó dẹ̀ jẹ́ wípé àwa ti mu gẹ́gẹ́ bíi wípé bọ́n ṣe bí mi nìyẹn ọ̀bọ́n ṣe tọ́ mi nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ yìí ń sìn ọ̀rọ̀ àárọ̀ yìí ni mo fẹ́ fi ṣe àpèjúwe ọ̀ àkàwé ọ̀rọ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ yìí now sísítà yìí sọ wípé ọkọ tóun bímọ fún òun ò bá rí ọkọ yẹn gbádùn òun ò bá rí ilé ayé tó dáa lò pẹ̀lú ọkọ yìí bí òun ṣe àwọn fámìlì ọkọ ẹ̀gbọ́n ọkọ àti ìyá ọkọ tó jókòó ti òun gẹ́gẹ́ bí èṣù. now mi ò ní fẹ́ lọ into that deep deep into that story ni wípé ẹ wo orú nǹkan yẹn bó ṣe dúró tí àṣẹ èṣù yẹn kí ọlọ́run wá kẹ́rù obìnrin yẹn kóun àtọkọ yẹn kan wá wá sí ìlú òyìnbó ìgbà tó wá délùú òyìnbó tán wọ́n wá lò ọdún méjì wọ́n lò ọdún mẹ́ta wọ́n wá ń settle down still yet ẹ̀yin ìyá ọkọ àti àbúrò ọkọ àtẹ̀gbọ́n ọkọ tẹ ní kí ìyàwó àbúrò yín yìí kó fò kó nìṣó kó máa fò lókè tẹ́ ẹ̀ fún nísinmi kó wá jẹ́ wípé ẹtú máa ti àti nàìjíríà máa kọńtrólù inú ilé ní ìlú òyìnbó tán tún wà ibi tí ọ̀rọ̀ yẹn ti máa ń worst ni wípé àwọn ọkùnrin kan wà mommy's boy náà jẹ́ wọ́n ti marry o wọ́n ti fẹ́ yàwó bó wọ́n sì jẹ́ mommy's boy àwọn ọkùnrin kan wà families boy náà jẹ́ àwọn family ẹ̀gbọ́n wọn kódà gan ibi tẹ́lòmíì tó lóde àbúrò ẹ̀ ló máa máa control ẹ̀ and ibi tí àwọn ibi tí àwa Áfíríkà àwa Nàìjíríà táwa burú sí. Si, ni wípé ẹ̀mí èṣù ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló pin sí ẹ̀mí èṣù yìí wà lọ́wọ́ àwọn òyìnbó tẹ́lẹ̀ tó bá súnmọ́ òyìnbó kí ló ń jẹ́ halloween kí ló ń pè halloween ọdún àwọn àjẹ́ àwọn òyìnbó yìí náà àwọn náà ní pásítọ̀ gbogbo saint kinní kan saint patrick saint gbádá saint nkankan bí àwọn pásítọ̀ tó jẹ́ pé wọ́n ṣe wọ́n forúkọ ọlọ́run ṣiṣẹ́ irú St Patrick ń sìn ó ní ejò máa ń dà wọ́n láàmú gan ní ìlú Ireland ìyẹn ní Dublin that was there òun ló ṣe prayer tí àwọn ejò yẹn tán dẹ̀ fi tí ò fi disturb wọn mọ́ ló fi jẹ́ St Patrick ó sì ń ṣe ọdún St Patrick every year corona tó wà níta yìí ó ní ò jẹ́ kán ṣe ti yí èyí tó lọ mo ti gbàgbé mọ́ǹtì yẹn kí ni mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni wípé kàkà kí ó sàn lára ọmọ ìyá àjẹ́ tàbí báwo ó fi gbogbo ọmọ bí obìnrin ni ìyẹn lèyí tó bá wà ní nàìjíríà kẹ́ lè mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí lóyìnbó náà ti gba rẹ̀ kọjá bọ̀ ọlọ́run gbà lọ́wọ́ wọn àwọn ò wá mọ ṣàánú wọn bóyá àánú táwọn náà ń ṣe ni o bóyá ó ṣe dáadáa gbogbo nǹkan tó ní ká ṣe nínú alukuran kerim òun lòyìnbó ń ṣe bóyá torí ẹ̀gàn làwọn bó ṣe ń rí àánú ọlọ́run ọba gbà ibo ni mo yà lọ́bẹ̀ yẹn ni wípé àwọn tó wà ní nàìjíríà tó jẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ ní àwọn ìdílé mi ó tún ṣe pẹ̀lú oògùn àtúwànà lílà tẹ́lòmíì bá dẹ̀ sọ sórí ààrẹ báyìí ààrẹ wọn máa bù mọ́ aṣọ wípé ṣé ẹ̀gbọ́n ọkọ ló lè ṣerú ilé fún ìyàwó àbúrò ẹ̀ tàbí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. irú sítórì tí mo wá ń sọ yìí ki sìn kí obìnrin yẹn àtọkọ ẹ̀ wá jọ dé ìlú òyìnbó ẹ̀yin tẹ́ wá tẹ ìwà jẹ́ mommy's boy tó jẹ́ pé ìyá tó wà ní nàìjíríà o mọ bó ṣe jẹ́ wípé ìyàwó máa lọ síbi iṣẹ́ òun náà lè máa òun ló máa dé láàárọ̀ òun náà ló máa wẹ̀ fọ́mọ òun ló fẹ́ mọ́mọ lọ sí skul bóyá wọn ò tí ì ríṣẹ́ bóyá ibi tó ti ń ṣiṣẹ́ bóyá ó jìnà ọ̀rọ̀ ọmọ bí ẹ ṣe ń gbé ìgbésí ayé yín ní ìlú òyìnbó tó tún máa wá dé pàwọn tó wà ní nàìjíríà ẹ ló tún máa wá béèrè pé ẹ kí ló jẹ kí ló mu ẹ kí nìyàwó ẹ ṣe ìwọ ni mo gbọ́ lánàá ìgbà tí ọmọ ń sunkún ìwọ ló gbé ọmọ sọ́wọ́ ṣé wọ́n ti wá forí ẹ sábẹ́ aṣọ ni ṣé wọ́n ti forí ẹ gbà pààrọ̀ ni ẹni tẹ́ ẹ ti dá lóró ní nàìjíríà kó tó di wípé ó kúrò tí ò bá lẹ́mìí ọlọ́run tẹ́tú wá dèlú òyìnbó tẹ́tú wá jẹ́ kí onítọ̀hún yẹn náà kó tún máa ṣe mommy's boy again tẹ́ bá tirú obìnrin yẹn kò sígbà tirú nǹkan báyìí ò ní í ṣẹlẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan èmi ò sọ wípé obìnrin perfect bọ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin ò perfect tẹ bá rí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí obìnrin tó kó ẹrù ọkọ ẹ̀ irú èyí tó ń fìlìngì ẹ̀ síta tá à ń rí yìí ṣé mo rí pọ́pọ́ eléyìí sí ló ń fídíò ìyàwó ẹ̀ bó ṣe ń kó ẹrù ẹ̀ síta tí ọkùnrin míì tó tẹ bá irú máà yìí ń sèyí tó ṣẹlẹ̀ ní UK yìí tẹ bá mú àwọn méjèèjì kalẹ̀ tẹ bá gbọ́ lẹ́nu àwọn méjèèjì bóyá gbogbo ayé máa yàgbá sírù máà yẹn ni wípé ó dẹ̀ ṣe nǹkan tó tó yìí tán ọ̀rọ̀ márìjì deep gan ni ẹ máa rí ọkọ àtìyàwó wọ́n dẹ̀ máa jọ máa rojọ́ wọn máa parọ́ mọ́ra wọn ok ẹjọ́ wo ni wọ́n fẹ́ rò fún àwọn ẹlòmíì tí òótọ́ wá fẹ́ wà bẹ̀ bíkọ́ ẹ̀yin méjèèjì ń sìn ẹ̀tẹ̀ tún bára lójú gangan kọ́ nìyẹn bí bó ṣẹlẹ̀ gangan kọ́ nìyẹn ọ̀rọ̀ marriage ó gan ni. Hmm. àwọn ẹlòmíín dájọ́ sí wípé ẹ báwo ló ṣe máa jẹrù ọkọ ẹ̀ bọ́ síta báwo ló ṣe máa ṣe kinní kan kinní kan báwo ló ṣe máa ṣe gbádá bọ́ nínú ọ̀rọ̀ tí máa yé sọ a ti rí wípé ẹni tó kàn fẹ́ bọ́ síta láti pẹ̀lú èjì tó jẹ́ ọ̀dọ́ èjì ò má tànà yorùbá náà sọ ipa àdàgbà jẹ́ra òfò èèyàn lè wà ní seventy years kọ́mọ ẹ máa sọ fún pé <laughs> báwo ni bàbá ẹ̀ ṣe ń ṣe bí ẹni tí ò lọ́pọlọ báyìí because ó dẹ̀ wùwà ẹni tó ṣe bí ẹni tí ò lọ́pọlọ ọmọ ìkéré ọmọ twenty years ló máa sọ fún pé báwo ló ṣe báwo ni dáàdì ṣe ṣe bí ẹni tí ò lọ́pọlọ báyìí ọpọlọ ẹ ti sùn nìyẹn àgbà ò kọ bọ́ rárá ọmọ ten years lè correct bàbá eighty years old kó tiẹ̀ wá jẹ́ pé bóyá woman yẹn ó dín lọ́wọ́ ó dì sẹ́rù but nǹkan tí a rí nínú fídíò yẹn according to nǹkan tèmi rí o ó bọ́ síta lákàntì lè wá paint ẹ̀ wípé ẹ wò ó àwọn ọkùnrin òní pè òsókò láti lè wá sọ fáyé wípé a lẹ́yìn ọlọ́run lẹ́yìn ànábì muhammed sallallahu alayhi wa sallam ìyàwó mi tún ni ìyàwó alálùbáríkà ni ìyàwó aláyọ̀ ni ìyàwó òdùnnú ni ìyàwó ọlálù ìyàwó tó fún mi ní fọkànbalẹ̀ ẹ lè ẹ bà gbọ́ orú nǹkan bẹ́ẹ̀ lẹ́nu ọkùnrin míì kí obìnrin yẹn kó kó orí ẹ̀ kó bẹ́ sílẹ̀ fún kó ṣa ní wẹ́wẹ́ àwọn mistake tó wá tó wá tó lè jẹ́ wípé kò sí bá ṣe lè rìn kó rí mami àwọn mistake tó bá wà yẹn gangan òun lọkùnrin mi máa ma sọ wípé à ọjọ́ kan ọmọ mi lójú ọjọ́ kan ẹ̀rìnwó ṣe mí aṣọ tó yá ń gbà yẹ ohun kan ṣì léléyìí ní fifty years ago mo tọ́jú aṣọ yẹn ni ó dẹ̀ ṣì wà pẹ̀lú obìnrin tó tọ́jú aṣọ tó yá ẹ láṣọ yẹn ó tún tọ́jú aṣọ tó yá because o ti ní o ti mọ̀ wípé kò lè sádùn nínú ẹ̀ ló ṣe tọ́jú ẹ̀ tí ò bá débẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní forty years ago fifteen years ago twenty years ago kò yẹ kó wọ́n tí wọ́n ti fẹ́ bá wà ńbẹ̀ wà wọ́n kókó wà tó jẹ́ wípé irú bọ́lọ̀ òun bó ṣe báwọn ṣe ṣẹ̀dá ara wọn nìyẹn báwọn kàn ṣe ìyá sí tiwọn nìyẹn wípé kò sí bí obìnrin irú ẹ̀ náà nírú ti máa yìí òun sanwó mortgage òun gbálẹ̀ òun fọlẹ̀ òun ṣẹ̀dé láti fi ṣẹ́ obìnrin ṣiṣẹ́ twenty hours ní ìlú òyìnbó tó bá jẹ́ lọ́ọ́ ni mo pa ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú mi ẹ bá mi tàìpẹ́ síbẹ̀ wípé no tẹ́ẹ̀bá tí obìnrin tó ṣiṣẹ́ twenty hours rẹ̀ how many hours ló wà nínú ọjọ́ kan twenty four hours. ìgbà tí wọn ọkùnrin àgbàlagbà tó wá sẹ́pẹ̀ wò mí o ẹ̀ṣẹ̀ lójú mi sì yín o mo ẹ̀ṣẹ̀ jẹ́ láti ibi iṣẹ́ ni o mo ẹ̀ṣẹ̀ kó o sọ wípé à obìnrin yìí ó gbé omi lé mi lórí láti alẹ́ àná ni wípé kí n rù ú mo kúnlẹ̀ ni <clears throat> mo wá ru omi yẹn látàlẹ́ àná ẹ wo orí mi àwọn ọlọ́pàá náà wá gbomi yẹn lẹ̀ lọ́wọ́ mi bó ń sọ̀rọ̀ wípé kẹkàn lè máa pìtì ẹ̀ wípé à ìyá ti jẹ mí à ẹ rí mò ń sanwó lé mò ń tún lé ṣe mò ń ṣe nǹkan kan ọlọ́kùnrin àtobìnrin ó dìbò gan ni àfi kí ọlọ́run kó tún wa ṣe tá a bá ti matured enough láti lè handle nǹkan tó ń ṣẹlẹ̀ nínú márèjì wa tó jẹ́ pé àwọn tó wà ní nàìjíríà ẹ̀gbọ́n ẹ̀ tó wà lamẹ́ríkà ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní jandom òun ló fẹ́ bá ẹ dá sí òun ló fẹ́ bá ẹ túnlé ẹ ṣe kó lè kó àlè àlè rọ́nà lọ ọ̀ǹtí táwọn bá ti wá mature enough ní ọ̀dọ̀ ara wa wípé nǹkan yìí mo lè handle ẹ̀ bó bá ṣe gbà ló máa ṣe gbà hmm. nǹkan tó bá gbà òun la máa fún a máa jọ sọ́ọ̀tì mátà yìí ni ọyẹ ọ̀sẹ̀ tó bá gbà wá nínú ilé yìí òun la máa fi sọ́ọ̀tì out now bisimilá ẹ jẹ́ kí n over hmm. to you sir. ẹ alhamdulilayi fún nǹkan tí ẹ sọ nípa ọ̀rọ̀ fídíò yẹn ẹ rí nǹkan tí mo sọ ní ọ̀rọ̀ ẹ mo fẹ́ kí gbogbo tó bá tiẹ̀ yẹ pé èèyàn kan nínú ètò tá a ṣe lórí ẹ̀kọ́ kọ́ tó sì mú ẹ̀kọ́ yẹn lọ́lé ìtò fi ń da jùlọ ni pé bóyá èèyàn pé ọkọ àtìyàwó kí wọ́n jọ ogun jókòó láti wo ètò wa yìí mo sọ kinní kan mọ́ ìdẹ̀yìn emphasize it there are very good women out there and there are very good men out there nígbà tí ẹ sọ̀rọ̀ yìí nípa pé kíyàn máa sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ yẹn síwájú mo ní um, ǹjẹ́ ìwọ ọkùnrin ǹjẹ́ oríyàwó ẹ as a person tó yẹ pé ẹjọ́ plan ìgbésí ayé yín lórí ọmọ lórí iṣẹ́ lórí gbogbo ẹ̀ ìyàwó méjì ló ní àbí mẹ́ta ni maybe about maybe about three years ago chief imam Ìkòròdú yìí ni I was there ọjọ́ Jímọ̀ ni àsìkò Ramadan ni first wife wọn ni ó jáde láyé wọ́n dẹ̀ wá ti wọ́n á ti ṣe fìdáhùn wọn ní ọjọ́ Jímọ̀ àdẹ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ṣeun o fún gbogbo yín tó wá láti wá bá mi dùn nípa ìyàwó mi ẹ̀rùn eh, tó jẹ́ pé my first wife that, that died wọ́n dẹ̀ bọ́ sórí ìrun the the chief imam of Ìkòròdú ni mo sọ o wọ́n dẹ̀ bọ́ sórí ìrun bóyá tí ẹni ọmọ Ìkòròdú bá wà níbí wọ́n á buttress wọ́n á sọ nǹkan tí mo wọ́n dẹ̀ bọ́ sórí ìrun pátí àtọ̀tọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣúra wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún he was weeping so much in that uh, um, prayer, he managed to do that to Raka, I was so moved. Ìyẹn ni pé ẹni tó ní kò kí ń ṣe ìyàwó kan ẹni tó ní ju ìyàwó kan nìyẹn o and he just lost one of the wives. Nǹkan tó ronú dé tó fi wá jẹ́ pé ó wá bú sẹ́kún lórí ìrun tí gbogbo tí ò dẹ̀ kí ń ṣe pé ah, àwa tá à ń kírun tí kì í ṣe pé èèyàn one thousand ló ń kírun lẹ́yìn wọn. That's just to tell you how. Uh, bí ó ṣe rí bẹ́ẹ̀ náà ni a rí nínú obìnrin míì tó jẹ́ pé ó refuse ọkọ ẹ̀ kú at a younger age tó jẹ́ pé ó yìí wà ní thirties ẹ̀ ni ó lóun ò marry ó lóun ò marry mọ́ because nítorí pé òun ọkùnrin wo ló máa ṣe bí bí ọkọ òun. therefore we until when we start seeing ourselves that way when we start seeing our relationship that way mo dẹ̀ sọ mo ń sọ pé àwa tá a ka àwọn tí ò tí ì nínú wa àdìsí ànábì ó papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yorùbá wọ́n ní yorùbá kéwù kò ní tírà yorùbá ní tó bá fẹ́ fẹ́yàwó fẹ́ ẹni tó ní tìjú ìtìjú ló bí wà ìwà ló bí ẹ̀sìn and then when I want to translate that into English I say when you want to get married marry a person with dignity marry a person with integrity a person of integrity because integrity is the mother of good character and good character is the mother of being religious ẹnikẹ́ni tí ò bá ní tìjú ló máa sọ pé kò sí mo lè dábì irú mo lè ah, fọ́ nǹkan mọ́ ẹ lórí ẹ máa róbìnrin mi ah, kò sí ni ọba obìnrin lọ́dọ̀ ọkọ ẹ wàá jẹ́ àwèrè fún ni wàá fọ́gbò mọ́ lórí a ti rí ní ọ̀dọ̀ wa tó yẹ pé obìnrin òun sì ó wà di issue ìwọ obìnrin òkè ó gbọ́kọ́ ọkọ yẹn fẹ́ yàwó mi ó dẹ̀ kó àwọn ọ̀rẹ́ lẹ́yìn ó lọ sọ́dọ̀ obìnrin yẹn nílùú òyìnbó ni ọ tí kìí ṣe ní ní níbòmí ó dẹ̀ kó àwọn ọ̀rẹ́ láti lọ lu obìnrin yẹn ó dẹ̀ wá fídíò ẹ̀ you understand what i'm saying débi wá pé nígbà tó ọkọ máa rí ọkọ náà ọkọ náà wá kẹrù jáde kúrò nílé ó wá tó wá di issues àti wá gbé lọ sọ́dọ̀ ẹni tí ò kìí ṣe mùsùlùmí you can now just see that kind of a thing ẹ wá máa wo chain reactor yẹn ẹ wá wo impact yẹn lórí gbogbo family but what am I um, what am I uh, coming out to to do ni pé ìgbéyàwó nǹkan tó nǹkan tó da ni Ọlọ́run bá mọ̀ pé kò da fún wa Ọlọ́run ò ní institute ẹ̀ fún wa and then there are some people that marriages are not for them àti sọ àti sọ yẹn pé àwọn kan wà tó yẹ pé marriage ò wa wa fún wọn irú gbogbo ẹni tó bá ní ego ego any person or with ego marriage cannot work for you ìwọ tó jẹ́ pé orí ọkọ ẹ as a competitor nínú eh, relationship ẹ àbí ìwọ tó rí ìyàwó ẹ as a person that don compete nínú relationship if marriage is not for you ìwọ tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ kò kí n ṣe pé nítorí ìfẹ́ ló ṣe fẹ́ obìnrin yẹn ó fẹ́ nítorí nǹkan nǹkan ni Though you can marry because Rasulullah sallallahu alaihi wasallam said, "Tunkal mara ila arba limaliha wal hisabiya wal jamaliya wal diniya fasfan risati dini tarbati yadaka." Ànábì ní pé fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin. Limaliya tóbìnrin bá lówó nítorí owó ẹ̀ ẹ fẹ́. Wal hisabiya nítorí ẹbí rẹ̀ ẹ fẹ́. Wal jamaliya obìnrin rẹwà ẹ Wal diniya nítorí ẹ̀sìn rẹ̀ ẹ fẹ́. Ànábì wá ní fasfan dini ṣé obìnrin torí ẹ̀sìn tárúbá ti ẹ̀dá kò má bàjọ́ lọ́wọ́ òfo nítorí pé a lè understand nígbà tí ọ̀rọ̀ bá ń dojúrú ẹ̀yin méjèèjì ẹ lè wá fi ọ̀rọ̀ ọlọ́run yanjú rẹ̀ fúnra yín ẹ lè wá fi ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ fi yanjú fúnra yín à ń gbà fúnra wa ni ní nǹkan tó ń pè ní marriage we have to come we disagree to agree that's what marriage is all about But when marriages, eh, when you are in a relationship or you are in a marriage, and then you are not ready to shift your ground, and she is not ready to shift her ground, then that is not marriage. When marriage is not maybe all, all about, you are now focusing on that person. Ẹlòmí ariwo ọjà ló ń bá ló ń bá díò not ẹni tó ń bá nọjà. Bóyá ọkọ ẹ̀ bóyá ọjọ́ oníyàwó méjì ni why must you be threatened? Ó ti fẹ́ ó nífẹ̀ẹ́ ló fi fẹ́ ìwọ náà ìfẹ́ yẹn náà ni kò bá Ah, ó ti ní ó ti níyàwó méjì mi ò lè bá ìfẹ́ ní ìyẹn náà lò no that's not it ẹlòmíì gan ìyàwó kan yẹn náà tó fẹ́ gan kò fi ìfẹ́ yẹn kò fi kò fi fẹ́ òótọ́ bá lò òdodo ò sí nínú ọ̀rọ̀ ẹ̀ ajá mi máa sọ nǹkankan á ní òun mọ̀ nǹkankan pé tí ó máa jẹ́ pé lórí tó bá gbọ́rọ̀ wa ní ìwà báyìí ni á ní ah, òun ti mọ̀ pé nǹkan tẹ́ máa sọ nígbà tó mọ̀ pé nǹkan tẹ́ máa sọ kí ló dé tó gbé wá fún mi bọ òun ádẹ́tù á máa sọ fún ania òun mọ̀ pé tí wọ́n bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi ibo èmi gan mo wà guilty of that offence o máa sọ pé bí ó ṣe yẹ kíkiní ṣe rírì bí kúrò àìṣe sọrí bí àdìsí ṣe sọrí a ti sọ lórí program yìí náà pé nǹkan tó yẹ kíyàn máa ṣe àwọn nígbà tá a sọ àwọn what um, what can guarantee the love of your wife and the love of your husband forever a sọ àwọn kankan mo ní èmi mo bẹ ọlọ́run pé kọ́lọ́ jẹ́ kí n lè ṣe nígbà tá a fẹ́ ṣe anniversary bá délé a jẹ àwọn yá o a máa jáde o ó ní ẹ̀hẹ́ ó ní mo lọ <laughs> ó ní. ó e kò náà lọ. ẹ má bínú ẹ má bínú àwọn àwọn àwọn wa láti Spain nìkan ni wọ́n ní àyàfi tá a bá padà sí old system wa tá a bá padà sẹ́sẹ̀ àárọ̀ wa kí nǹkan ọ̀rọ̀ marriage kó tó lè dà wípé ìfẹ́ ìfẹ́ ni ìfẹ́ owó ni marriage ń sìn ẹ understand nígbà tó jẹ́ pé oníkàlùkù nífẹ̀ẹ́ owó ni that is why hmm. tó jẹ́ bóyá. obìnrin ń o ó lè pe pé ọkùnrin náà dẹ̀rẹ̀ obìnrin nìkan obìnrin máa ní anábì muhammed sallallahu náà sọ ó ní kó wo nǹkan nǹkan tó tó fẹyàwó ó ní o lè wo owó o lè wo ìdílé tó ti jáde o lè wo wípé òkè orí pé ó dàbí pé ẹ ti sọ́nà lẹ́ẹ̀kan ẹ understand sìn but mo tó ṣẹlẹ̀ ń sìn ni wípé ọ̀rọ̀ yẹn ó ti wà ó ti wà nísìn ní ayé tá a wà yìí nsìn gan hmm. ṣe bí according to nǹkan tí Islam tó sọ fún wa wípé ẹ jẹ́ kí obìnrin kó wá látọkùn ẹ̀ wípé ẹni yìí ó wù mí láti fẹ́ kó dẹ̀ wá láti ọkọ ọkùnrin náà wípé ẹni yìí ó wù mí láti fẹ́ bọ́ẹ̀ máa rí wípé márèjì ń sìn yín gan àwọn arí míì tó máa dúró àsí pé èmi nìyá ẹsẹ̀ ọmọbìnrin yìí ni mo fẹ́ kó fẹ́ mi ò fẹ́ kó fẹ́ eléyìí tó o bá dẹ̀ ti fẹ́ o máa rí ìbínú hmm. mi. Mm ó lè jẹ́jà yẹn ló máa bá ọmọ yẹn jà tó máa fi wọlẹ̀ tó máa fi wọnú kòtò sẹ́ wípé ẹni tí mo ní kó fẹ́ yẹn òun kọ́ ló fẹ́ torí èèyàn báyìí ló yẹ kó fẹ́ ṣé yẹn wà nínú nǹkan tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pẹ̀lú nǹkan tó kàkàlẹ̀ because at the end of the day ọkọ ọkùnrin mi ó máa gbọ́rọ̀ yẹn sí ẹnu ìyá ẹ̀ wípé òkè mi ò ní fẹ́ etí ìyá mi ní kí n fẹ́ yẹn òun ni máa fẹ́ torí pé kí n má bàa kò bínú Ọlọ́run at the end of the day ibẹ̀ yẹn náà gbọ́gbọ́n dẹ̀ ló máa ti padà kò bínú ọlọ́run because èyí tó ní kó má fẹ́ yẹn gan ó lè jẹ́ pé bóyá ó ṣì tẹ̀ ní ẹ ọ̀ ti sáà nǹkan tí mò ń sọ ń sìn ẹ jẹ́ ká hmm. padà lọ sí èyí tó tún jẹ́ aṣọ wípé ìrírí ayé la fẹ́ fi sọ̀rọ̀ ní irú èyí ẹ wo irú nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ní àárọ̀ ìgbà tèmi àti yín tá à ń sọ̀rọ̀ sheik táwa sọ̀rọ̀ débi wípé àwọn fámìlì kan tá a mọ̀ lamẹ́ríkà tí mo wá sọ wípé ó ti pẹ́ tí mo ti gbúrò wọn tẹ̀wá ní à irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó mà ṣẹlẹ̀ sí wọn ṣe wà pẹ̀lú mi. ẹni ọkọ ti wà ẹlẹ́kọ̀ ti wà ní Canada ń sìn ẹni nǹkan tó ṣẹlẹ̀ yìí gangan ọgan mm. òun ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé ìgbà tọkọ máa dé láti ibi iṣẹ́ ó ti bá ẹrù ẹ̀ níta àwọn ọlọ́pàá ti páàkì sẹ́gbẹ̀ẹ́ níbì kan ó dẹ̀ bí ọkọ ṣe ń bọ́ọ̀lẹ̀ lọ ni ṣé ìwọ ni Mr. alágbájá ó dẹ̀ lóhùn ni ó dẹ̀ ní pẹ̀lú pẹ̀lú sùúrù o inú ilé yìí ńkọ́ ò ní lè wọnú ilé yìí o wà á lọ mú èyí tó bá lè mú nínú ẹrù ẹ o kí ló ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ ńkọ́ ó ti. ẹni ẹyẹ nǹkan tí mo wá fẹ́ ibi tí mo nǹkan tí mo ń fà lọ́nà ẹ̀ ni wípé nǹkan tí mo wá sọ fún yín tẹ bá rántí mo ní kò mo jẹ́ kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ yín kẹ́ mo ní kò yà mí lẹ́nu. No ẹ wá ní kí ni reason tí mo rí mo hmm. dẹ̀ break ẹ̀ fún yín pé àwọn ẹni yìí nígbà tí mo tí mo rí wọn mi ò bá bóyá mo bá wọn gbé bọ̀ mo rí wọn bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún bò mo lè sọ èèyàn tí ọlọ́run máa ń fáwọn èèyàn kan ní ẹ̀bùn kankan nǹkan méjì ló ṣẹlẹ̀ lẹ́ni bẹ́ẹ̀ yẹn náà èmi àti ọkọ mi náà à ń sọ̀rọ̀ kan lẹ́ni náà tí mo sọ wípé mo ní mo ti rí ṣe mọ̀ bí ìgbà tó jẹ́ pé kọ́lọ́hún ti fi nǹkan wọ̀n ẹ́ wípé irú nǹkan yìí ó lè ṣẹlẹ̀ ọkọ mi wọ́n pé kí ló lórí hmm. kí ni nǹkan tó mo ní àní mo ti ri ìgbà tí ọkọ mi wọn sọ̀rọ̀ lọ èmi náà wá sọ ti tèmi mo ní ni mo rí bẹ́ẹ̀ náà ni nǹkan náà sọ náà nìyẹn ìgbà tẹ̀ ń mo nígbà ti mo rí ọkọ àtìyàwó yẹn mo ọlọ́run ti mo rí bí ìgbà tó mo ti rí kinní yẹn wípé irú márèjì kò kò bó ṣe ń lọ yìí àánú ọlọ́run ló lè jẹ́ kó forí sọ síbi tó dáa. ẹgẹ́ tí mo tí mò ń sọ fún yín sìn àánú ọlọ́run ló lè jẹ́ kó ní ìgúnlẹ̀ ayọ̀ pẹ̀lú àwọn nǹkan tèmi ti rí ń gbà yẹn torígbà tí ẹ sọ fẹ́mi tèmi sọ wípé mo ní kò yà mí lẹ́nu wípé ó pọ́sibù kírú nǹkan báyìí kó ṣẹlẹ̀ ẹ wá ní kí ni mo wá hmm. fi ṣàlàyé fún yín pé bí ẹ̀mí jẹ mẹ́ta tí mo rí wọn mo rí wípé bí ìgbà tó jẹ́ pé ọ̀gá méjì wà nínú ọkọ̀ ni àwa ń dù wípé èmi máa jọ̀gà ẹni kọ̀ọ̀kan kò ṣe bóyá nǹkan tó rí nìbù tí irú nǹkan náà yẹn wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kí wọ́n á ní irú obìnrin yẹn ó pe ọlọ́pàá wípé kan ọkọ̀ ó lè jẹ́ nǹkan náà tó ṣẹlẹ̀ sí irú máa yí náà ni àwọn márèjì kan wà tó jẹ́ wípé ẹ máa ti rí wípé by fire by thunder àyàfi tá a bá ju pàjùsẹ̀ sílẹ̀ fọlọ́run ká wá gbà fọlọ́run wípé òkè mo ti ṣe mistake ọ̀ mo fẹ́ jókòó sílé ọkọ ọ̀ mo fẹ́ di àtúnbí ọ̀ mo fẹ́ káwọn èèyàn náà kẹ́kọ̀ọ́ dáadáa lára mi gbogbo nǹkan tí mò ń ṣe yìí ṣọmọ lè bá lọ́wọ́ mi ṣé mo lè but tá a bá realize tá a bá torí ọlọ́run tá a bá fi ṣe nǹkan kan ẹ understand sí ọlọ́run má jẹ́ ká wá torí èṣù ká wá fi lọ ṣe àfi kí ọlọ́run Allah wa ta'ala kó mm. ṣe dáadáa fún wa ó dàbí irú àwọn ẹlòmíín náà tó jẹ́ pé bóyá torí pé ọkọ wọn fẹ́yàwó lé wọn ní nǹkan tẹ irú nǹkan tẹ sọ pé èèyàn fẹ́yàwó wọn fẹ́yàwó lé ẹ ń sìn owó àti torí ẹ lọ kó àwọn ọ̀rẹ́ ẹ láti lè lọ ní kẹ máa lọ máa ná onítọ̀hún yẹn ó ó ṣe kinní gan ní ẹ̀họ́ dẹ wọ́n lẹ́ni tó bá lójú lójú ń tì ẹ̀ dẹ sáà nǹkan tí mm-hmm. because pátápátá jẹ́ kí ìyàwó kó ṣe tiẹ̀ lọ́tọ̀ kí wọn náà ṣe tiẹ̀ lọ́tọ̀ ìyẹn ò ní kó lọ máa rí tí kú ara ẹ because at the end of the day wàá dọ̀tí ara ẹ wàá tún dọ̀tí ọkọ wàá tún dọ̀tí àwọn ọmọ ẹ̀gbọ́n because ó máa wà nínú ìtàn lọ́jọ́ iwájú tóbìnrin yẹn bá tún wá padà wá bímọ fún ọkọ yẹn ibo ló fẹ́ fojú sí. Allah akbar. over to you sir. ẹ ẹ dókítà bí ó ṣe rí nìyẹn ẹ rí nǹkan tí ó wà nínú ẹtìsọ́sọ́sọ àkọ́kọ́ pé nǹkan tí a wò ní ọ̀rọ̀ marriage jẹ́ bí afá mi Sadiq ṣe sọ láti France òun náà ni pé ìfẹ́ ohun ayé ìfẹ́ ohun ayé ìyẹn náà ló ti jẹ́ pé ó ti ohun kọ́ ìfẹ́ àfà Sadiq kan náà sọ bẹ́ẹ̀ wá àfà mi náà táìpù náà sọ àfà Sadiq hàn táìpù wọn kàn ń wò wá ni àwọn táìpù ẹ máa sọ̀rọ̀ yín lọ okay ah okay sorry pé <laughs> okay àwọn wò wá ni wọn type but eh, àfáwà tó sọ̀rọ̀ láti France nǹkan tí wọ́n sọ ni pé ìfẹ́ òdodo ìfẹ́ òdodo nǹkan tó wà lọ́kàn ni nǹkan tó wà lọ́kàn ni nítorí pé òòrọ́kàn mi òòrínú mi Yorùbá dẹ̀ sọ̀rọ̀ ó ní inú jìn ó ju kànga lọ ìyẹn náà wọ́n ní pé inú ẹ̀ ẹ̀ máa rẹ́ lò máa sọ adájáde ẹni nǹkan tó ní ọkàn rẹ̀ nǹkan burú mà ní o ẹ̀ dẹ̀ máa rẹ́ lòmíì ó máa sọ aburú jáde lẹ́nu ṣùgbọ́n nǹkan tó bẹ lọ́kàn rẹ̀ nǹkan dáadáa ni o ẹlòmíì tó bá yẹ pé ó lè ó lè gbé ìbò ó lè ṣe ṣùgbọ́n tẹ bá máa gbò lọ́kàn ẹ̀ á ní bó ṣe sọ yẹn ó ti tán nínú òun ṣùgbọ́n ẹlòmíì dẹ̀rẹ̀ á sọ kò sí problem kò sí problem ṣùgbọ́n kò sí problem yẹn ogún ọdún problem yẹn yìí wà ìyẹn ẹ máa ma gbọ́ pé iyán ogún ọdún ó ń gbóná fẹlifẹli ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé òun náà látún sọ fún wa gbogbo ilé tó bá fẹ́ tò ọkọ àtìyàwó yẹn. ẹ má bínú ṣe èké ẹ jẹ́ ká gbé kọ̀ yìí ẹ jẹ́ ká gbé kọ̀ làwọn afáwa láti France ká gbọ́ nǹkan tó fẹ́ tó fẹ́ bá wa sọ. sàmàlẹ́kùn aramọ́tìlá abárakàtúnṣà. salamu alaikum amtila abakatu sa. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wa pátápátá là ń kí yín à ń gbóhùn yín báyìí o láti France kọ́ nìyẹn. ok láti Spain ok mọ́ṣá alátabaraka là ń gbọ́ yín sà. ẹ jọ gbogbo oníṣẹ́ ń gbọ́ wọn tẹ́ bá ń gbọ́ wọn jẹ́ kí n rí yẹ̀ sọ́nù o bọ̀ èmi ń gbọ́ yín sà mo kọ́kọ́ kí ṣéwù àmì pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tó máa ń ṣe láti ọjọ́ ẹ̀. alihamdulilayi àwọn náà ń gbọ́. ọlọ́ba àfikún ìmọ̀ wọn. àmín. ìmọ̀ ìmọ̀ wọn ló jọba. àmín. ẹ̀yin ẹ̀yin náà àlékún ara àlékún átíkọ́lù àmọ̀síkọ́ ìyìn náà. kún fàyàkùn àmì sà. ṣe rí ṣe rí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní amúkan ẹ̀rọ ẹ̀wọ́ ó ní hmm. òkèlè ẹ̀wò ẹ̀wò ìsàlẹ̀ ṣé ní problem ká nílé mi ìfò ní nàìjíríà ní ọ̀rọ̀ eléègbò wa sọ nàìjíríà àti ipò eléègbò àpọ̀ ṣé ìfẹ́ owó ó ti bà yẹ everybody jẹ́ hmm. tẹ́lá ní ká wo ọ̀rọ̀ ìgbéyàwó ní láti nǹkan bíi sẹ́wọ́ntì sísàlẹ̀ ẹ̀ máa rí i pé àwọn ìyá wa tó bá fẹ́ lọ sílé ọkọ ẹbí ni máa fẹ́ ìyá ọkọ bàbá ọkọ ni máa fẹ́ òbí sọkọ ni máa fẹ́. ìjọba náà wò ó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ láti eighties nígbà tó dúbẹ̀ sí là òun ló dín ìṣẹ́ pé ọmọ máa bọ́ ọmọ máa bọ́ kọ wájú alábàáyà yìí lé mi ìyá ìyá àgbà kò tí ì fẹ́ ló kó wa secondary school kò tí ì parí secondary school ìyá àti mo sọ fún wa pé ọ̀rọ̀ rẹ̀ tó ti gbọ́kùnrin sọ́wọ́n náà ní mọ́kùnrin wá lé ní oníwà fi hàn mí ìyá ló kọ́kọ́ máa ń sìgẹ́sì mm. wọn yẹn àtọ́wá fẹ́fẹ́ yàn ẹni tó bá lówó ni kò mú wa má mọ tálíkà wa èmi ò sí fún yẹn. ṣẹ́gun ní àgbọ̀yé. àgbọ̀yé sà. ìfẹ́ owó ti wọ̀ ìfẹ́ owó ti ṣe kíni ó ti wọ kíní yẹn. ìyá ò fẹ́ kọ́ mo fẹ́ tálíkà. ẹni tó bá mm. ọmọ tó bá wà lọ fún lówó kí yóò ṣe owó ló máa lọ sí pẹ yóò dẹrú ìyẹn tó ọkùnrin tí ìyá sọ fún pé wá tó bá fẹ́ lẹ fẹ́ yàgò ìyá díẹ̀ sí lẹ́lẹ̀ mọ́ lọ fọ mọ́tálíkà wà ní níbi báyìí o ọkùnrin náà tó máa lọ fẹ́ lọ wéwé tó lè máa máa dà á dẹrú náà ni kọ̀ọ̀tù ló máa kọ̀ọ̀tù rẹ̀ tí wàhálà bá wá ṣẹlẹ̀ ta ló fẹ́ dìbò ta ló fẹ́ bá tọ́ ìyẹn bó sílẹ̀ yẹn èkejì àwọn táwọn nílùú èkó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló jí àpò ní nàìjíríà kan tó wọ̀ lóyìnbó. ìyá hmm. ti jìyà lé lórí bàbá ti jìyà lé lórí bóyá ẹ̀gbọ́n ló jìyà lé bóyá àbúrò ló ṣe tó fi dé ibi tó dé. tó dẹ̀ sọ fún mi tó ń lọ ẹ̀rí ìrántí gbogbo bí ṣe rí gbogbo nǹkan ṣe rí o. nígbà tó mo bá wọn fẹ́ yàrá kò ní rántí ẹ̀yìn mọ́. mo ti lẹ́ni tó máa fún mi níwèé ẹgbẹ́ fẹ́ fún ẹ níwèé sóòtú ní background yẹn sóòtú náà ṣe rí kó tó fẹ́. Hmm ní wàláwà nínú ìbò tọba bá sẹ́ni tó ní owó ọ̀nà lóyìnbó òrùwé ẹni tó ń fẹ́ fẹ́ òrùwé lọ́wọ́ kọ̀níṣà ló máa fi gbé ẹ. ní tó bá ti lè rúgbẹ́ tó di fẹ́lẹ̀ kọ̀níṣà yẹn báyìí wàhálà ó dé bá ẹ̀mí yẹn. ìlú èkó ó dẹ̀ ti gbà gbogbo ṣe kúrò nílé. ní tó gbé kò nílé àwọn tó jìyà ló tó fi kúrò ó ti gbàgbé ọwọ́ làwọn èèyàn kọ̀ọ̀tún wá kọ̀ọ̀tún rẹ̀ nítorí obìnrin yẹn ò lè fẹ́ràn obìnrin láíláí the same time ló tún ṣe sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sọ́kùnrin obìnrin tó di àjà tó yẹ kó bí àwọn ọmọ ìlú èkó gòkè wásàlù òun náà tó wọn ló fi rí tó dé tó jẹ́ pé òun wàhálà tiẹ̀ tó lọ fọkùnrin condition ọkùnrin náà máa gbé ní condition ìgbà tó wá níbẹ̀ kan bá wá ń jọ fún wọn láàrin ọkùnrin láàrin obìnrin wàhálà wa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú fẹ́ jára ni kó ló máa ṣẹlẹ̀ ó dìgbò ọlọ́pàá kó fẹ́ jára o ìyẹn lọ síbi yẹn ṣé wá rí àwọn aṣọ kéré kan nù nínú ìgbà gẹ́gẹ́ bí Yorùbá kò sí bó ti wọlé òkú orí tó láyé láyé àtọ aṣọ òyìnbó tà ń kọ òní fún wa níṣòro lónìí aṣọ òyìnbó tà ń kọ ló ń fún wa níṣòro kámọ́tì ìwé tẹ̀sán wọ́ obìnrin lóbìnrin máa jẹ ọkùnrin lọkùnrin máa jẹ níbikíbi ṣùgbọ́n àwa ní kinní kan sẹ́ríkọ́tò kan wà tó gbé ń wá láàmú wọ́n ní tó bá jáde lọ àti wẹ̀ lóyìnbó èyí tó bá da níbẹ̀ ní ká èyí tí ò bá bẹ fi sílẹ̀ lẹ̀ màá ṣàpèjúwe kan fún ọ̀kan nínú ọ̀gá àwọn ọmọ mi àwọn ọkùnrin máa fọ́ ọkùnrin obìnrin máa fún obìnrin òun ti yé ohun tí mo sọ ní ìsìnkà. bẹ́ẹ̀ni. <laughs> so ọmọ mi wá jẹ́ nìkan tó jẹ́ pé kò láìkí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pé mùsùlùmí ni ó dẹ̀ practice rẹ̀ kó tó máa kọ́ wọn lẹ́mọ̀ọ́ dáwọn lẹ́kọ̀ọ́ ní tó bá ka ẹ̀kọ́ mùsùlùmí máa dáwọn so ìgbà tó wá ní wọn sọ̀rọ̀ tó ní wá mo ní kí n sọ kíní kan fún ẹ kó o gbọ́dọ̀ rí ìdí títà yẹn o òun náà gbọ́dọ̀ rí ìdí tiẹ̀ òun pèsè dálẹ̀ tiwọn ni bóyá tó bá fi lè pẹ́ hẹ́ẹ̀tì wá fèrè sọ́bíẹ̀tì ẹ̀ òun nìkan tó máa ṣe ni wípé ohun tó ń kọ́ ẹni kó o fojú sí wọ́n fojú sí bó o ṣe rí hmm. tó bá ti lè fojú sí bó o ṣe rí fẹ́ yìí rẹ̀ ìwé dandan. Hmm àwa tá a wá tún lo òyìnbó èyí tó dá nínú òwò òyìnbó lọ ká fi kó wa ti wa ìfúnṣe ìwà tiwọn tí ò dá lọ ká ìwé fi sí nígbà yìí nílùú yìí ní nǹkan bí ọdún mẹ́ nǹkan bí ọdún mẹ́ta sí ẹ̀yìn òsè àwọn ọkùnrin máa ń kó obìnrin ọkọ obìnrin pọ̀ ọkọ ní ìṣẹ́rù ìtò wọn wá gbèsè yẹn jáde gbogbo tí wàhálà bá ti ṣe láàrin wa tọkọ ìwọ pé wàá pa síbẹ̀ yẹn mò ń sọ fún yín kan ní ilé àyíkì wọ́n wá wo kéèsì kan wá dá tó ti ṣẹlẹ̀ pátápátá wọ́n wá rí pé kò sí dúdú ẹ̀rọ kan nílùú tó ní kéèsì wa wọ́n wá pè wọ́n pé ṣé àwọn ọkọ àwọn ọkọ tí kò kí ń lò yín ni ṣé ẹ̀ kì í ṣòro pẹ̀lú àwọn ọkọ yín ni ṣé wọn kì í fi ìyà jẹ yín ni. torí tẹ́lẹ̀ ní ìlú wọn kà láàrin ọkùnrin àtòjọ tó bá ti jẹ́ áfíríkà wọn ń dá sí kò sínú òfin wọn wọn lè rí lọ́mọdé ṣùgbọ́n gbà tó wá di pé wá rí pé àwọn fẹ́ lọ opportunity láti pé káwọn lè kọ̀ọ̀dú àwọn tó jẹ́ dúdú nílùú yìí káwọn ló lè wọlé nǹkan sọ lórí wọn pé bá a ṣe rí ni báyìí a ṣe ṣe ń lé lóyún ni wọ́n gbófinró jáde lóòrùn ló ń sọ fún mi pé almost sixty percent àwọn adájẹ́ nàìjíríà ní ìrúṣọ àwọn àlùmí adájẹ́ nàìjíríà ní ìṣúná ọkọ mọ́lẹ́ yìí. wọ́n á di single mother káàkiri wọ́n fún ìròyìn tó sọ fún mi àwọn náà wà níjọba ìjọba tó wá gbọ́ ọmọ wọn tó bá tó wá gbọ́ ọmọ wọn lọ́wọ́ tó wọn tó wá máa kọ́ ọmọ wọn sí kíláàsì ìyá fúnra rẹ̀ ṣé ìyá rẹ̀ ga ni bàbá ẹ̀ fi lè kú òun ní. ṣé ẹgbẹ́ mi ò ti báyìí. àgbọ́yé sà. gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí ìfẹ́ owó látòrí òbí àwọn òbí tá a ní nìsín àwọn òbí tá a ní nìsín àwọn ìyá tó bí wọn bàbá tó bí wa ìfún owó ó ti jà nábà gbogbo ọlọ́pàá kìdílẹ̀ bá dá òfẹ́ nìkan tó fẹ́ bímọ tó fẹ́ kọ́mọ ojú ìyàwó ilé olówó ni tẹ̀wé láti ìlú òkúta ìgbọ̀dù yá káàkiri kí láàfin láàfin ẹ̀fẹ́ tó nínú márèjì. ṣùgbọ́n copyright ṣe à competition láàrin ìgbẹ́ sóbìnrin competition láàrin ọkùnrin sọ́kùnrin. ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. ṣé kókó ni pé gbogbo wàhálà ilé ìṣẹ́ ilẹ̀ àárín láti máa bára wa sọ̀rọ̀ gidi gan-an irú báwọn ṣe ìyá bá ti ń sọ̀rọ̀ bá ti báwọn èèyàn sọ̀rọ̀ a ní láti máa bá ara sọ̀rọ̀ ẹ jẹ́ ká rántí ilé wọ́n ní rántí ọmọ ẹni tí wọ́n ṣe. láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni máa kọ̀ntínú yẹn tí a bá ní káàwé lówó tí náà yẹn láàyè owó tí náà yẹn tó kù sí ìyẹn ìwọ́n fún owó tí náà yẹn pé náà yẹn kì í sọmọdé àti tó bá wà ní ìgbẹ́ tó bá tó bá ti gbọ́ bí máa kí sókè lọ́wọ́ ẹ̀rọ àwọn olùsèjà tó wà sóbì ìyàwó ìyàwó ìyàwó tó yẹ kó bá bímọ tó wọ́n jù lọ nǹkan bíi of twenty one plus sóbì wọn wá da ẹ̀rọ síta bá a sọ pé ìyà jẹun look at him himself ẹ wò ó bó ló ṣe wà ẹ wò bó ṣe wà ìwé bá sì dùwọ́ kì í fún ṣe kí wọ́n gbọ́dọ̀ ló kọ́ ọ̀rẹ́ sí. mi sọ pọ́ọ̀tì obìnrin rẹ mi sọ pọ́ọ̀tì rẹ because ẹ gbogbo alẹ́sẹ̀kẹ̀rẹ̀ òní òní ìgbéga wájàlá dìrẹ́rù kọ́lù sàánú wa. àmín sàlámà ló kọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu jazakallahu khairan sa ẹ ṣe gan ni sa wa aleykum salaam sa. alihamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allahu subhanahu wa ta'ala fún àwọn dádì wa láti Spain tán bá wa dá sí i ó dàbí pé ilẹ̀ ń sọ̀rọ̀ lọ sheikh ẹ náà ní lórí nǹkan tí àwọn stars wà náà ṣe rí wípé nǹkan tó sọ yìí ẹ má bínú ṣe ṣe rí pé nǹkan tó sọ yìí according to àwọn nǹkan yẹn is not pé bóyá nàìjíríà nìkan o tẹ bá dé Spain the ben. same thing irú irú bíbá yìí ń sìn bó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn yorùbá bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé torí pé òfin tí òyìnbó gbé sílẹ̀ yẹn ó wà òkè fún òyìnbó bọ̀ kò wà òkè fún àwa dúdú torí wípé ó fi ó hmm. ìpalára ló jẹ́ fún àwa reason tó dẹ̀ fi jẹ́ ìpalára ni pé hmm. àìmọye ẹni tó jẹ́ pé social worker ti gba ọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ sí ó bímọ mẹ́rin ó gba mẹ́ta lọ́wọ́ ẹ̀ ẹlòmíì dẹ̀ wá ó gbọmọ lọ́wọ́ ẹ̀ náà torí pé kò hmm. tọ́jú ọmọ yẹn ó lè jẹ́ torí ẹgbẹ́ tọmọ gan kó ọmọ míì gan ẹni tó ń bá rìn ní skul ó rí wípé ẹni tó ti ẹni tó jẹ́ pé ọ̀dọ́ foster home òun ló ń pè wọ́n òun ló ń gbé ó dẹ̀ di wípé ọ̀rẹ́ òun yìí ó ní freedom ẹ ọdún sáà nǹkan oríṣiríṣi ló lè ṣe kódà gan irú wọn kó wá bá tíṣà sọ̀rọ̀ anyhow ẹ wá wo ẹni tó ìwà lọ́dọ̀ parent ẹ̀ hmm. òun náà fẹ́ ní freedom ó fẹ́ lọ join irú group yẹn irú sect yẹn wípé èmi náà fẹ́ ní freedom ẹlòmíì wà tán fi gba ọmọ it's not because of àwọn òbí ẹ̀ fìyà jẹ bí ọlọ́run má jẹ́ kí ká rìn ní wrong. Eh, Eh, wrong time or wrong kini kan báwọn náà ṣe máa ń sọ tí ọmọ bá lọ bá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà ní wrong eh, wrong way láti bá fi ṣe ọ̀rẹ́ kò sí àkóbá tí ò lè jẹ bọ̀ èyí tó jù lọ́nbẹ̀ ni wípé àwọn èèyàn wa torí owó ó dìídì láti lè fẹ́ máa ṣe pé bóyá single parent ẹlòmíì ṣe torí wípé òkè mo fẹ́ ní freedom bóyá from there bóyá ọkọ ló mu wá láti nàìjíríà tí ó ń wo wípé òkè tí n bá ti wà pẹ̀lú ọmọ mo dẹ̀ lọ́mọ bíi mẹ́rin ọ márùn lọ́wọ́ omi ò ní ìdí ẹ mọ̀nà kí ni mo tún wá hmm. ṣé mo gbórú nǹkan bí aláàtí tí ò dẹ̀ ń ṣe pé bóyá nǹkan tó fi kó àwa láti ibi ta ti wá kọ́ nìyẹn wọ́n ní ká lọ ká lọ kóró rẹ̀ eh, èrè lóòyìnbó wá sílé ni but by the time tó bá jẹ́ pé ìgbà tó bímọ mẹ́rin sílùú òyìnbó tí sọ́jà ti gba mẹ́ta lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ èrè lóòyìnbó wo ló fẹ́ kó padà lọ sílé àfi kí ọlọ́run aláṣùbánu tẹ́ bá dẹ̀ rí gbogbo àwọn tí social worker tó ń gbọ́ ọmọ yẹn ẹ máa rí wípé nínú gbogbo àwọn tó wà ní àwọn under social worker yẹn bóyá bóyá two percent làwọn ọmọ tó tó tó lè tó tó máa yege tó ń yege nínú wọn torí pé kí ni àwọn náà ń tọ́ wọn nítọ́ àìdòǹkì ẹni ẹlòmíì gan lè jẹ pé irú ìjọpọ̀ hmm. àtìyàwó tó ń ṣẹlẹ̀ yìí tó máa rí pé ó kàn ó kàn tí ó láti máa ṣẹlẹ̀ ó máa gbọ́ lọ́wọ́ wọn ni wípé òkè ẹ má lọ ṣe ọmọ léṣe ọmọ mi gan ti rápa lórí ẹ̀ ó lè jẹ́ ibi tíyà àti bàbá tán ti ń ju nǹkan fúnra wọn nínú ilé lọ bá ọmọ tó bá rí gbòkè irú àpá ìbáwò ló ṣe jẹ́ fún ọmọ tẹ́ ẹ̀ bá rí àlàyé ẹ̀ láti ṣèjìnà kan gba ọmọ yẹn lọ́wọ́ yín gbogbo àwọn nǹkan àṣà òyìnbó yẹn ló jẹ́ pé mo ìsọ nínú program tá a ṣe ní last week wípé Islam sọ wípé a lè gba culture tó bá bá ẹ̀sìn lọ tó bá ẹ̀sìn mu àìmọye àwọn ìwà òyìnbó yìí náà tó bá ẹ̀sìn wa irú wípé òyìnbó ń ṣe dáadáa òyìnbó ń ṣe charity ẹ hmm. máa rí pé sọ wípé problem wà nílùú kan sí òyìnbó fẹ́ lọ bẹ̀ ó fẹ́ lọ ṣe òyìnbó ò mú anybody ní láfíríkà ó fẹ́ raise owó ó fẹ́ lọ fún àwọn aláìní ń bẹ̀ àwọn iṣẹ́ dáadáa tó òyìnbó ń ṣe àwa ò ní rí yẹn láti kọ́pì èyí tó jẹ́ ìpókù díẹ̀ káàtó tó òyìnbó ń ṣe òun gangan làwa náà máa kọ́pì òun làwa máa ní interest sí i irú ẹni yìí ń sì tó ṣẹlẹ̀ ń sìn Allahu alam ọlọ́run nìkan ló mọ nǹkan tí tó pamọ́ ó lè jẹ́ pé ta bá gbọ́ lẹ́nu obìnrin yẹn ń sìn a máa máa káàánú obìnrin yẹn nípa ó dẹ̀ gbárù nǹkan báyìí mọ́ra ọ̀gá ni ẹ o téèyàn tún máa máa ṣàdúrà fún bẹ́ẹ̀ náà ló jẹ́ pé bóyá ta bá tún gbọ́ lẹ́nu àwọn méjèèjì ó lè jọ́kùnrin náà la máa sọ̀pọ̀tì pé alihamudulilayi níbi tọ́lọ́run wá bá yín dé ìyà ọlọ́run ló yọ yín o orí ìyá yín ò padà lẹ́yìn yín o títorí àwọn nǹkan yẹn ń wọnú ara wọn ni àyàfi ká kọ́lọ́hún tún wa ṣe káwa náà ra wa ṣe mo ti sọ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpọ́lọ́hún ò lè bọ́lẹ̀ láti wá tún wa ṣe àyàfi tá a bá ti rẹ́dì ọlọ́wọ́ tó bá ṣípà òun nìyẹ́ ẹ̀ máa gbé tó bá ó ti ṣe sáìn wípé òkè ọwọ́ mi rè lókè yẹ́ ẹ̀ máa wá try láti embrace ẹ̀ bọ̀ tó bá ṣe ọwọ́ tó gún gbogbo ẹ̀ tó jọ́ sílẹ̀ wọ́n máa rí pé òun ṣeré ni ò ní ò rẹ́dì láti sọ pé bóyá kán gbé ẹ̀ ọmọ tó jẹ́ pé bàbá ẹ̀ ń bọ̀ ǹsí ó sáré ó lọ fò mọ́ bàbá ó yàtọ̀ sọmọ tó jẹ́ pé bàbá ẹ̀ ń bọ̀ ó kàn ń wò ni bàbá ẹ̀ lè kọjá lára ẹ̀ kó kàn yẹn ọmọ tó ti káwọ́ mm. sókè ń sìn tí bàbá náà máa máa pé oh, ọlọ́run ẹ fídíò kejì yẹn ń ọmọ Ghana ṣáà ló ṣẹlẹ̀ sí ìyẹn òun ṣe ọmọ Ghana ló mm. ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe sáwọn oríṣiríṣi oríṣiríṣi ìlú láti Áfíríkà náà nìyẹn títorí ẹ̀ kíní yìí bó ṣe wà láti kàn ṣe bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun a máa tún rí mi lọ́la a máa tún rí mi lálẹ́ a máa tún rí mi a máa rí mi rí mi rí mi rí mi àyàfi asọ́gbẹ́ akáfọ̀rọ̀ nàìjíríà ṣẹ̀ṣàǹfà ní nàìjíríà ò dáa ta ló ń ba nàìjíríà jẹ́ ta ni nàìjíríà fúnra rẹ̀ àwa yìí náà ni nàìjíríà àwa yìí náà la bà nàìjíríà jẹ́ bẹ́ẹ̀ náà ni àwa yìí náà la wà nínú marriage àwa hmm. lóbìnrin ọkùnrin náà lọkùnrin máa máa jẹ́ hmm. àyàfi ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wo hmm. ibo ló kù sí nínú marriage wa báwo la ṣe fẹ́ túnbẹ̀ ṣe tó máa wá gbàdórí àwọn ọmọ wa àwọn mistake tá a ti ṣe yẹn tá a ní pàṣẹ sọ́dọ̀ àwọn ọmọ bìkọ́ tá a bá pàṣẹ sọ́dọ̀ àwọn ọmọ ó ti ń di ìran ìran ti ń lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn nǹkan tá fi ń balẹ̀ ayé jẹ́ gangan nìyẹn ìyàwó àtọkọ wọn fẹ́ jà ń ẹ máa ṣépè fúnra yín lójú àwọn ọmọ yín ẹ fẹ́ bura yín ọmọ yín wípé ẹ̀ ń a rí ibi tó jẹ́ wípé obìnrin ni obìnrin bìnrin ó máa máa bá tí ọkọ ẹ jẹ́ ọmọ ẹ tọkọ ẹ ò dẹ̀ sí ń bẹ̀ wo ló kọ́ ọmọ yẹn ní ọjọ́ iwájú ẹ sọ wípé nàìjíríà ò dáa ẹ wá ní ọkọ ò dáa ìwọ tó jẹ́ pé kó tó kúrò nínú ilé hmm. yín gan àtìgbà tó ti wà ní primary school nìyẹ́ ẹ ti mú ẹ lọ sílé aláàfà ló ti mú ẹ lọ sílé babaláwo torí wípé ayé ń lé ẹ tàbí ò mọ̀wé níléèwé ó wá bá débi wípé tó wá fẹ́ lọ lé ọkọ ó mú ẹ wọlé babaláwo wọlé aláàfà wọlé pásítọ̀ ni ó tún wá délé ọkọ kí ló wá fẹ́ bá lọ́wọ́ ẹ̀ hmm. bẹ́ẹ̀ náà lọmọ tó jẹ́ wípé ẹ̀ ń yaṣọ <clears throat> ẹ̀ ń dira yín mú ẹ̀ ń fa wàhálà lójú wọn kí lẹ fẹ́ bá lọ́wọ́ ẹ̀ tóun náà bá délé ọkọ irú èso wo lẹ fẹ́ kó so ẹni nàìjíríà ò dá àwọn olóò bí ọmọ sí nàìjíríà ẹni márèjì ò dá wáwo láwà nínú márèjì ṣe báwọn ọkùnrin àtobìnrin náà ni ilé ayé yìí la máa ti rí wípé ọkọ máa jáde obìnrin máa pe ọmọ sílẹ̀ wípé bàbá yẹn olórí burúkú ni o tó bá dàgbà má tọ́jú ẹ o bó ṣe wà yẹn hmm. kò ní jẹun ọmọ o kò ní á burúkú burúkú tọkọ yẹn náà bá dẹ̀ tún dé wọn àtijọ́ bára wọn wọnú ilé irú ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ ru ọmọ yẹn irú ṣọ́ọ̀kì gbogbo hmm. lẹ̀ ń fi sínú ilé ayé ẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin náà nìyẹn ọkùnrin míì náà tó bá pe ọmọ ẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ tó máa sọ fún at that moment tó ń sọ òun ló rántí kò ní mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó máa lẹ́yìn lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ náà lobìnrin tó bá ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ láburú lójú àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin tó bá sọ̀rọ̀ ìyàwó ẹ̀ láburú lójú ọmọ ẹ̀ kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn máa lẹ́yìn àwọn ọ̀rọ̀ yẹn máa lẹ́yìn ó máa affect tí ò bá affect ìwọ bàbá tó ń sọ á affect ìyá tó ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa ọmọ àwùwà burú sí lọ́jọ́ iwájú ẹ̀ wá lọ́mọ yẹn ó rùjọ́ ẹ ti gbàgbọ́ ẹni tó ṣú gbàgbébọ̀ ẹni tó kò gbàgbé ẹ̀yin ti gbàgbé wípé ẹ ti sọ kọ́kọ́ ló fa nkọ́kọ́ tí ọmọ fi gbé irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn àwa la wà nínú marriage shake ọkùnrin àtobìnrin ló wà nínú marriage àwa la máa tún marriage ṣe àìmáàrí tún ṣe òun ló fi àfẹ́ẹ̀tì rúpa oúnjẹ lóde látún máa máa pọ̀ sórí àwọn ọmọ torí ẹ̀ ni mo sẹ́ pé ó ju ẹrù síta ó ń kó ẹrù síta ó ń pin ọlọ́pàá kò lè tó tí jésù máa fi dé ìyẹn tí jésù bá hmm. fẹ́ padà wá torí wípé kí ni ibi tí ọ̀rọ̀ márèjì ta bára wa lọ́jọ́ títí òní ó ti kọjá agbára everybody torí kò sí òótọ́ nínú ẹ̀ mọ́ àwọn ṣèkì wa tán kí wọ́n ti sọ̀rọ̀ márèjì ń sìn ninety nine point nine percent torí reason ni kò sí torí ìbẹ̀rù ọlọ́run mọ́ hmm. kò sí torí ìfẹ́ yẹn mọ́ pé torí pé mo dẹ̀ nífẹ̀ẹ́ ni no torí reason one way or the other ni. Wow àfi kí ọlọ́run kó ṣe dáadáa fún wa náà salamu aleykum sir tẹ bá ní anything tẹ fẹ́ sọ ó dàbí pé bíi five minutes la ní báyìí sìn bóyá ní nǹkan tẹ fẹ́ fi kún àwọn nǹkan tí mo sọ. ní nǹkan tí mo fẹ́ ní nǹkan tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ nípa pé tí ohun kan tí kùránì sọ fún wa pé tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó kí ni kùránì sọ fún wa àárẹ̀ lẹ́yìn nínú suratu nìsáì verse thirty eh, eh, eh, five nínú ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá sọ fún wa pé auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa in iftum shiqaqa bainihima tí ó bá jẹ́ pé èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin wọn fábàáfó hakama min alihi ẹ wá àwọn èèyàn kan nínú tí ó jẹ́ pé wọ́n jẹ́ alátúnṣe lọ́dọ̀ ọkùnrin wà á kà máa min hàlì ìhà bẹ́ẹ̀ náà ni injurida islahan tí ó bá yẹ pé ẹ lérò pé ẹ fẹ́ ṣàtúnṣe yuwafiqullahu bainahuma ọlọ́run ọba ní pé kí ni èmi náà wá ṣe èmi náà máa jẹ́ kí àtúnṣe yẹn kó ṣeé ṣe láàrin wọn inna Allaha dájúdájú ọlọ́run ọba kánà aliman khabir dájúdájú ọlọ́run ọba ọba onímọ̀ ni ọba olùfúnni ní ìhò ni ìyẹn ni pé tí problem bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí ó bá yẹ pé wọn ò lè rí resolve láàrin wọn wọn ní kí wọ́n pe àwọn alátúnṣe lọ́dọ̀ ọ̀dọ̀ ọkọ láti ọ̀dọ̀ ìyàwó káwọn méjèèjì wá jọ jókòó ǹjẹ́ àwa ń ṣe léyìí òun náà ni ó fi wájẹ́ pé ohun tí tá padà sí basis gẹ́gẹ́ ọ̀rọ̀ tí wọ́n type àti ọ̀rọ̀ tí àwọn stars wa náà sọ òun náà ni pé ká padà ìfẹ́ òdodo ìfẹ́ ẹlẹ́yẹlé ìyẹn náà ni ìfẹ́ tí ò kì í ṣe ìfẹ́ àìtàn òun náà ni pé until when we have that at the basis of our marriage not that maybe because of maybe this worldly life nǹkan tó máa tán ní ilé ayé ìyẹn náà ló wá fi wájẹ́ ọ̀rọ̀ èèyàn kan ni ó ní ń tẹ bá wò ní Europe and America maybe sixty percent àwọn obìnrin ló jẹ́ single mother and then bẹ́ẹ̀ náà ni single fathers àwọn èèyàn yìí náà kọ obìnrin tó jẹ́ single obìnrin ọkùnrin kọ́kọ́ ló máa kù mọ́lẹ̀ ni àbí ẹni tó jẹ́ single father náà kọ́kọ́ ló máa tún lọ máa bá sùn ni báwo la ṣe wá fẹ́ sọ ilé ayé di rádaràda báyìí at the end of the day now you you are now saying you are chasing your husband but i mean lọ fẹ́ èèyàn kan náà ló tún padà wá ń bẹ́ẹ̀ sùn náà. àìdá bíbi ò ń ṣe ní ò ń ṣe ní kọ̀kọ̀ àbí je pe jẹ́ pé nse wá gbangba ẹlòmíì clean mouth ní ìnáwó ẹ̀dẹ̀ máa wò pé kí nìkan òun nìkan o niyan to wa n wá ń loru now o ni ó to ẹ̀yìn na lo lọ yọ bá náà ó ki loko kìlọ́kọ̀ wa náà àdẹ́ni ìbàjẹ́ yẹn làwa single um, a single parent I'm happy to be a single parent to kí ló dé tó wà jẹ́ kókó wá kó wá jẹ́ kókó ti ṣàtúnṣe yẹn pẹ̀lú ọkùnrin yẹn ìwọ náà ń kọ́ ìwọ náà tó jẹ́ pé you are single father you single mean a single father olóbìnrin kan náà tó lọ máa ṣe ṣìnà náà ṣé ìyẹn náà ni gbèsè ayé tó wá fẹ́ gbúrò ṣé lè ló fẹ́ sọ fọlọ́run nítorí bẹ́ẹ̀ gbogbo wa náà a ní láti wá sí ẹsẹ̀ àárọ̀ ká máa rántí àyà yìí a máa ń ke lójoojúmọ́ ń gbogbo gbàtọ́rọ̀ mẹ́yẹ́sù relationship àti marriage bá ti ṣẹlẹ̀ pé ọlọ́run ọba àlekè ọlá ó sọ pé ìnàláha láàyùgá yírò mọ́ bí kóòmì hátà yùgá yírò mọ́ bí àfọ́sì ọlọ́run ní pé dájúdájú èmi ọlọ́run mi ò ní yí ìṣesí kan padà fún yín àyàfi ìgbà tí ẹ̀yin náà bá ṣetán láti yí ìgbésí ayé yín padà if maybe we are not ready to change our ways of life in our marriages, our marriage will continue to be in doom, will be in difficulty, will be in a kind of chaos. But when we are ready to change, then we'll see our marriage being a thing of joy. And even our children will be proud to even go into marriage. Not that maybe our children will be afraid they will, they will not be thinking. Some, some children say, oh, I, I don't want to marry because they know the way their dad has been behaving to their mom. Some children will say, oh, I don't want to get married because they look at the way their mom has been behaving towards their dad. Until each and every one of us would go back to the basis, we now look at that this marriage is being ordained by Allah subhanahu wa ta'ala, and we are ready to now do what Allah wants. then we are ready to agree with ourselves, and then that will make our home a better home. That means listeners, just listen to one thing. Ìgbéyàwó nǹkan tó lè ṣe ni fẹ́ ọkọ rẹ nítorí pé o nífẹ̀ẹ́ rẹ̀. Fẹ́yàwó rẹ nítorí pé o nífẹ̀ẹ́ rẹ̀. Ìgbéyàwó yẹn ìyẹn ni ó jẹ́ pé ìfẹ́ òótọ́. Ṣùgbọ́n gbogbo ìfẹ́ ẹ̀tàn tó jẹ́ òfẹ́ ni. Wọ́n á jẹ ìwọ ọkọ, o máa ń wá lọ ń bá ìyàwó ẹ̀ jẹ́ lẹ́yìn nítorí bóyá o fẹ́ fẹ́yàwó mi ni wípé bí èèyàn kan ò bá rí ọlọ́run bá rí ẹ o bẹ́ẹ̀ náà ni ìwọ ìyàwó gbogbo ìgbà náà ló máa ń bọ́ta láti lọ ba ọkọ ẹ jẹ́ lẹ́yìn tó máa ba ọkọ ẹ jẹ́ láàrin àwọn ọ̀rẹ́ láàrin àwọn ẹbí ẹ tó máa máa ba ọkọ ẹ jẹ́ òun wo ni ẹni tí ò wúlò ẹni tí ẹni yẹn náà dẹ̀ ló máa padà lẹ́yìn máa tún jọba ara yín sùn èèwọ̀ lẹ́jọ́ ń jẹ láàrin ara yín kí ló dé tá àwa jọ sòdodo fúnra wa kí a wá wo ibi tá a kù sí tí o bá wo ibi tó kù sí learn to say sorry learn to say, learn to appreciate one another. And I said, whoever learn two words, the marriage, the relationship will last forever. Two words. Òun náà one is appreciation. Tọ́lọ́run náà nífẹ̀ẹ́ sí thank you. And the other one is that when you are wrong, say I'm sorry. Ẹ̀já you learn you learn those two words, I'm telling you the marriage will be will, will be successful. Ọlọ́run bá ọlọ́run gbogbo ìgbéyàwó tó ti ń da lónìí ọlọ́run ohun tí ó wà ba ìgbéyàwó yẹn jẹ́ ọlọ́run má jẹ́ orí gbogbo ẹni tó ìṣòro nínú ìgbéyàwó wọn lónìí abẹ ọlọ́run ọba ọba ọlọ́run ọba ọba tààlà ọlọ́run ọba ìgbéyàwó yẹn ọlọ́run ọba máṣàbà ṣe àtúnṣe nínú ẹ̀ ọlọ́lá ìlọ̀lọ́ ọláàánú ọlọ́run nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó bá mi nínú jẹ́ tá a bá rí ọkùnrin àti obìnrin tí wọ́n ń yára wọn abgọ́dẹ àlá ìlọ̀lá àtọ̀lá ọlọ́run ní pé ohun tí ó ń bí ọlọ́run nínú tó sì ṣe lẹ́ẹ̀tọ́ fáwọn èèyàn adájọ́ ló sọ bẹ́ẹ̀ pé ohun tó ń bí ọlọ́run nínú tó sì ṣe lẹ́ẹ̀tọ́ fáwọn èèyàn òun kí a kọra wa wọ́n ní tí ọkùnrin ọkọ àti ìyàwó bá kọra wọn aláràṣẹ ọlọ́run á sì máa mi àdábì ló sọ bẹ́ẹ̀ aláràṣẹ ọlọ́run á máa mi pé àwọn àwọn ọkọ àti ìyàwó wọn fẹ́ separate therefore why don't we find a solution and I pray tonight that Allah will, uh, will, will give you that ability the husband and wife that to come together to resolve your issue la hawla la quwwata ìlà àbílà àlè ìlà àzìm gbogbo ìgbéyàwó tó ti da ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ ìyàwó méjì ní ìyàwó ìyàwó mẹ́ta ni ìyàwó mẹ́rin àbí ẹni tó fẹ́ yọ ọ̀kan náà ọlọ́mọdé ó bàjẹ́ láéláé ọlá iná àtọ́ iná bisimilahi rahman rahim iná àtọ́ iná kálíkà ọ̀sá asọ́ọ̀lì bíi rọ̀bíkà wà níhà iná ṣáà níhà ká wà láta láhàúlà wà lákúwàtà ilà abilà yazim sàrám aleikum. wa aleykum salaam wa rahmatulah barakatu ọpẹ́ ni fún Ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adẹtúpẹ́ lọ́dọ̀ sheik náà tán fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ títí òní a sọ wípé a fẹ́ sọ díẹ̀ náà ọlọ́run dẹ̀ fún wa sọ bẹ̀yì tá a wá sọ lọ́jọ́ títí òní kọ́lọ̀ má fi dalé ti àwa náà rú kọ́lọ̀ má fi bọ ọ̀nà wa jẹ́ gbogbo àwa tá wá gbọ́ náà bó bá ṣe gba etí ọ̀tún wọlé kọ́lọ̀ má jẹ́ gbogbo tòsí jáde kò sí ibi tí ò kí ń mì kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò ní hmm. ṣùgbọ́n kò nobody tó perfect ọlọ́run nìkan lọ́ba tó perfect ọlọ́run lọ́ba onídéédé bọ̀ báwo la fẹ́ báwo la ṣe fẹ́ sin ọlọ́run látara ọkọ wa báwo lọkọ wa náà ṣe fẹ́ sin ọlọ́run láti ara ìyàwó because tó bá rí tó bá jẹ́ gbogbo àléébù tó bá wà lára ọkọ ẹ ló fẹ́ ta sọnù o ò sin ọlọ́run látara ọkọ ẹ nìyẹn tó bá jẹ́ pé gbogbo àléébù tó bá wà lára ìyàwó ẹ̀ náà ló fẹ́ ṣí sí gbogbo ayé kan mọ̀ o ò sí ọlọ́run láti ara ìyàwó a kàn láti jọ ní àṣírí tó jẹ́ wípé tó máa pamọ́ tó jẹ́ àárín àwọn àtọ́lọ́run Allahu subhanahu wa ta'ala ló wà irú àwọn àṣírí wo nìyẹn ìyàwó ẹ lè jẹ ààrẹ ni tó jẹ́ pé ìyàwó ẹ̀ gan pàápàá gan ó ti tọ̀ sí lérí by mistake ọtọkùnrin mi dẹ̀ máa mú tó máa èmi rí ẹni tó jẹ́ pé ó dàgbà ọ̀rọ̀ tí mò ń sọ bóyá bíi thirty something years ago kọ́lọ́hún kó bá mi fọ̀rún kẹ́ onítọ̀hún náà kọ́lọ́hún tẹ sáyé ẹ̀ òun ló fẹnu ara ẹ̀ sọ fún mi wípé òun ní problem yẹn ó dẹ̀ wà pẹ̀lú ọkọ hmm. ṣùgbọ́n ànàlélà ibi tóun bá sùn tóun kọ́ máa bára òun máa rí pé òun <laughs> òun ti tọ̀ ẹ lè bí nípòkò yóò dẹ̀ fi torí ẹ̀ kó fi sílẹ̀ tí ò bá jẹ́ pé bóyá ohun tó súnmọ́ wípé ẹni yìí ẹni tóun lè sọ̀rọ̀ inú òun fún ni kò ń jẹ́ pé bóyá ó sọ̀rọ̀ àbúrò ẹ̀ o kò sọ̀rọ̀ aláta ọ̀rọ̀ ara ẹ̀ ń sìn problem ara ẹ̀ ló sọ síta o irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé a máa irú ọkùnrin míì gbogbo ayé máa ti gbọ́ àrísè tí mo fẹ́ fílẹ̀ lélẹ́yìí hmm. àgbà onígbà mi fẹ́ ṣe àti ṣe prayer àti prayer látọjọ́ yìí kò lọ ó ní nǹkan tó ń sìn gbogbo ayé ló fẹ́ gbọ́ reason nǹkan reason yẹn tó ṣe fẹ́ tìtorí ẹ̀ lọ fẹ́ yàwó mi gbà yàwó mi ń tọ̀ sílé ni kò ní sọ pé òun fẹ́ fẹ́ yàwó àtorí hmm. pé ìwẹ́ mo ṣe tán wípé agbára mi gbé láti fẹ́ yàwó kejì ni òun ni mo ṣe fẹ́ fẹ́ yàwó yẹn bó irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sírú máa tán ṣe fídíò jáde yẹn náà o kàn fẹ́ paint onítọ̀hún yẹn pé hmm. kí gbogbo ẹni tó rí kakàn rí ní black paint wípé òkè ẹni yìí ẹni burúkú ni o ìwọ náà ò dẹ̀ sọ níwọ̀nba fídíò ṣókí tó ṣe yẹn wípé kọ́nà ń ṣàánú èmi náà kọ́nà ń ṣàforíjì fún mi èmi náà kù síbi kan ọ̀bọ̀ ẹni tẹ́ ń rí nínú ilé ó dàbí pé ó ní ìdí àrò ṣé bí pé yàtọ̀ ti wà ń bẹ̀ yẹn wípé mò ń sanwó hmm. bíìlì mò ń sanwó kinní kan mọ́ bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin o bọ́ ẹ jẹ́ ká sin ọlọ́run láàrin ká fi ara wa ká gba àárín ara wa fi ara wa sin ọlọ́run kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó tún wa ṣe kó ṣàánú wa kó kó kó jẹ́ kó jẹ́ ká rí ọ̀nà lọ because àjò la wà àdẹ̀ tí mọ oníkàlùkù tí mọ ibi tó jẹ́ pé ibi tí nǹkan yẹn tó fẹ́ hẹ̀ǹdì sí ẹ̀yẹ wóoru máa yín sẹ́ wóoru tó jẹ́. bóyá gbà tó bá wà níbi twenty years ago mi rò pé ó lè imagine pé irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ sóun ẹ ẹ ọtí sáǹgọ tí mò ń sọ ń sí pé irú bóyá twenty years ago bí kẹ́ni tá à ń sọ yìí tí ò bá sixty òkú bóyá wà ní fifty nine tí ò bá ti sixty bóyá wà ní fifty nine obìnrin wo gangan ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá gbé nsìn tó ṣẹ̀ṣẹ̀ tó wá fẹ́ máa gbádùn márèjì yẹn mélòó gangan là ń lò nílé ayé ta fẹ́ wọ ewu irin àyàfi kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó tún hmm. gbogbo wa ṣe kó jẹ́ ká rí àbọ̀ rere jẹ́ níwájú Allah hmm. subhanahu wa ta'ala kọ́lọ́run má jẹ́ ká ṣe ẹ̀sìn kọ́lọ́run kó jẹ́ ká ṣe ẹ̀sìn because tá bá ṣe ẹ̀sìn a máa níbẹ̀rù ọlọ́run nínú ẹ̀sìn tá à ń ṣe yẹn pẹ̀lú ajá tó bá kọjá níwájú wa òyìnbó tí ò lẹ́sìn ó ọ̀ṣẹ̀sìn tó àwa tá a ní ẹ̀sìn because gbogbo nǹkan tí ọlọ́run aláṣùpánu wa tààlà tó ní kí àwa tá à ń ṣe ẹ̀sìn ṣe nínú àlùkùrán àwa gan orí ṣe òyìnbó tí ò lẹ́sìn tí ò kí wákàtí márùn gan ó rí most ó rí most ẹ̀ ṣe ju àwa gan kọ́lọ́run kó ṣe dáadáa fún wa now sheik ẹ fún wa ní prayer i need the prayer gbogbo apátápátá la need the prayer ẹ fún wa ní prayer ìwọ̀nba wa tá a wà lójú lórí ètò. gẹ́gẹ́ bí a ṣe wí lánàá ọlọ́run wọn láti àwa sọ ni ọlọ́run ọba ni ọba tí ń gbàdúrà ìwọ náà tó bá ní ìgbàgbọ́ sí pé ọlọ́run ọba náà ni ọba tí ó lè dáhùn àdúrà ìwọ náà bá mi tẹ́wọ́ wọ́n máa sọ ní jẹ́jẹ́ nígbà tí èmi náà bá lóhùn tí ìwọ náà máa sọ ohun tó jẹ́ pé ó jẹ́ ẹ̀dùn ọkọ ẹ bóyá nínú ìgbéyàwó ni owó ló ń fẹ́ ni iṣẹ́ ló ń fẹ́ ni ọmọ náà ló ń fẹ́ ni ọkọ ló ń fẹ́ ni ìyàwó ló ń fẹ́ ni ipò gíga kan náà ló ń fẹ́ ni a fẹ́ wí fọ́ọ̀n ní nítorí pé òun náà ló sọ pé kí a wí ó ní wàá ṣe wò kó lákun àwíjàrò bíi iná wa sáàtì sòdò ẹ bá wí jẹ́jẹ́ ẹ mo ti rọ́kàn yín ẹ ká wá dà níyàn mo nígbàgbọ́ bí mo ti sọ lánàá pé bí ọjọ́ bá là àwọn èèyàn kan ń là pẹ̀lú rẹ̀ ni ìwọ náà wàá là pẹ̀lú ọjọ́ bí òòrùn bá ràn òrí máa ń yọ ni gbogbo ohun tí ń jẹ́ ìṣòro náà nígbèsè ayé rẹ̀ tó wá tó wá jẹ́ kánàdí ọlọ́run ọba yóò bẹ ká kúrò gbogbo ẹni tó bá ní pé kó má ràn lọ òun lọ́lọ́run ọba yóò dì náà mọ́ gbogbo ẹni tó bá ní kó má ga òun ní ga gbogbo ẹni tó bá ní kó má jẹ́ èèyàn òun ni ò ní jẹ́ èèyàn gbogbo ẹni tó bá ní pé ikú lóòrò kú kúrò ẹ. ó ní kú yóò gùn dé ńbá gbogbo ẹni tó bá ní kó fọwọ́ gbọ́mọ sí òun náà ni ó jẹ́ pé yóò tọ́ sí gbogbo ẹni kẹni tó bá jẹ́ pé ó ra aburú rẹ̀ òun náà ní pé òun náà ni aburú náà yóò padà lọ́tọ̀ a fi bẹ ọlọ́run a fi méjì rẹ̀ bẹ́ a fi ọlá pé òun náà ni ọba tí ó bẹ lánàá olóńgbẹ lónìí òun náà ni ó máa bẹ lọ́la a sì bẹ ọlọ́run a fi ọlá rẹ bẹ ẹ̀yìn ọlọ́run ọwọ wa tá a rẹ yìí má jẹ́ ká padà lófìfo ìwọ ló ní ká bẹ̀ ọ́ ìwọ ló ní ká bẹ̀ ọ́ à ń bẹ̀ ọ́ ní ṣàánú fún wa ṣíjú àánú wò wá má jẹ́ wáyé àsán má pín tìrìbà létẹ̀dá má jẹ́ tọrọ ikú fúnra wa má jẹ́ tọrọ ikú fún wa gbogbo bàtà lò láyé jálù dáadáa má jà ṣàìsàn má jà ṣàárẹ̀ gbogbo ẹni tí ń bẹ náà rẹ̀ bá wò wọ́n sàn gbogbo ẹni tí ó ń bẹ nílé ìwòsàn bá fún wọn lálàáfíà gbogbo ẹni tí ó wá jẹ́ pé òun náà ń bẹ nínú òṣì àti ìdààmú bá a ká òṣì kúrò fún wa bá a mú ìdùnnú dé bá wọn gbogbo ẹni tó sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá a pa wọ́n lẹ́rìn ọlọ́run bá a pa wọ́n lẹ́rìn bí a ti bí sáà ìrọ̀ àmọ́ ànìrọ̀ hìn. amana rasulu bima sila من ربي والمؤمنون كلنا من بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمينا واعتنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لا ما كسبت ولا ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اعطانا ربنا ولا تعمل علينا شرا كما عملت على الذين من قبلنا ربنا ولا تهمنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا أتمم لنا نور واقبل إِنَّكَ على كل شيء قدير ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run wọlé owó kún fàyà kún rẹ̀ fi ń ṣàṣẹ sí ọ̀rọ̀ ọlọ́run bá ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí àwa náà wà lórí ètò yìí tá à ń wo báyìí àti àwa tá a máa wo ọlọ́run jẹ́ kọ́rọ̀ wa já sí ọ̀run pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú ògbọ́ ọlọ́run wa bẹ́ẹ̀ ni wà dúpẹ́ ni wà dúpẹ́ ni kọ́lọ́run wọlá ohun tí a rò tá a fi sọ gbólóhùn yìí kọ́lọ́run wọlá àṣẹ rẹ̀ tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́run wọlá àwọn èèyàn tí ó ń là lónìí ọlọ́run máṣá làwọ́ náà kọ́lọ́run wọlá àwọn èèyàn tí ó foríjì lónìí ọlọ́run máṣá foríjì wọ́n náà kọ́lọ́run wọlá àwọn èèyàn tí ó yọ́nú sí lónìí ọlọ́run máṣá yọ́nú sí wọ́n náà kọ́lọ́run wọlá àwọn èèyàn tí ó tù ú lẹ̀ kúrò nínú ìdè ìdè ayé ni ọlọ́run tú wọn náà lẹ̀ kúrò nínú ìdè ayé bó bá jẹ́ ìdè ọ àti ọ̀dọ̀ ọlọ́run ọba náà la mìwò náà ti wá ọlọ́run bá mú kúrò fún ẹ kí ìdùnnú náà dé kí ayọ̀ náà d dé kí wọn náà máa bẹ nínú ẹni tí ó máa dúpẹ́ kó bẹ nínú ẹni tí ó máa bẹ nínú ayọ̀ Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina asabana ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya zal jalali wal ikram al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المندوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على محمد وسلم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 حميد مجيد اللهم صل على سيدنا محمد الفاتح المغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله انت قدر ومقدار العظيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاك الله خير يا شيخ ọlọ́run á jẹ́ ká máa rí yín bá ní ti dáadáa nínú ọlá ńlá ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà ọlọ́run wá nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́gbé táwa sọ́ńbẹ̀ tó wá kùdìẹ̀kudiẹ ọ̀dọ̀ wa ló ti wá bọ̀yé táwa sọ́ńbẹ̀ tó jẹ́ wípé ó wà òkè ọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ni gbogbo ìta wa sọ lọ́jọ́ títí òní kò sí bí a ṣe lè rìn kí orí má mì èyí tó bá jẹ́ pé a sọ́ńbẹ̀ ó kù díẹ̀ káàtó kò ń ṣe wípé a kàn fi ṣàtakò tàbí pé a kàn fi ṣe kárí ni ìjẹ́ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ló gbé wa bòye tá a bá sọ tó bá jẹ́ pé ó dùn mọ́ yín nínú ẹ mọ̀ wípé ọlọ́run ló kọ́ wa mọ̀ ṣèkò tó wá ṣe pàwọ́ náà la perfect torí ọlọ́run aláwùsùnbánu wa tàfàlà òun lọ́ba tó perfect kí ọlọ́run kó tún gbogbo wa ṣe kọ́lọ́run má dojú ọ̀rọ̀ wa rú ẹbí báyìí la máa dúró sí ní ọjọ́ títí òní á jẹ́ pé wa di next week inshallah ẹ̀yin tí ẹ̀ báyìí ti join wa lórí youtube a wà lórí youtube Dr. Zabby talk show lórí youtube àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn ẹ̀ lè rí i ńbẹ̀ náà tẹ́bẹ̀ ẹ bá wa subscribe sórí YouTube wa náà ẹ̀yin tẹ́ bá ti like page wa lórí Facebook náà àwọn ẹlòmíì máa ń sọ pé àwọn kiri notification kí ló máa ń fà ní wípé ńgbà míì wà bẹ́ẹ̀ yẹn ọwọ́ Facebook ló ti máa ń wá ẹ tẹ follow kẹtù tẹ like so that every time tá bá ń ṣe program a lè máa fún yín ní notification ibi ìbàyẹ̀ la máa fi àgbàdá ètò rọ̀ sí ní ọjọ́ títí òní gbogbo ẹ̀yin tó jẹ́ wípé gbogbo àwa kí má sọ wípé ẹ̀yin tó jẹ́ wípé alẹ̀ nípa ọ̀rọ̀ ìrun ẹ jẹ́ ká gbá ojúmọ́ ọ̀rọ̀ ìrun wa ẹ̀yin ta àwa ta túlẹ̀ nípa ọ̀rọ̀ àti máa ṣe dáadáa nípa ọ̀rọ̀ ṣáríìtì ẹ jẹ́ ká máa dá sí tọlọ́hún gbogbo àwọn irú àwọn nǹkan tá à ń sọ nìyẹn wípé ó yẹ ká mú lára òyìnbó irú àwa ń sìn àmọ́ sọ wípé kí ló kàn mí pẹ̀lú ṣáríìtì òyìnbó ń ṣe ṣáríìtì fún hmm. ẹni tí ò mọ̀ rí bẹ́ẹ̀ náà nírú ìtawà náà ṣe ń bí báyìí ẹ máa rí pé tá a bá sọ̀rọ̀ ṣáríìtì nsìn tá a bá wà ní bóyá bíi twenty ó máa drop lọ sí bíi eight ní straight away because ẹlòmíì ò tiẹ̀ ń fẹ́ fetí gbọ́rọ̀ ṣáríìtì yẹn wípé ọ̀rọ̀ ṣáríìtì nínú ilé tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ara nǹkan tọ́lọ́run rán wa wá ṣe náà nìyẹn torí wípé kí ni àwọn nǹkan kan wà tó jẹ́ wípé lẹ́yìn tá a bá tún sí láyé àwọn nǹkan tá a ṣe ní ti hmm. dáadáa yẹn òun náà máa tún fi máa ròyìn wa òun dẹ̀ ní ládẹ̀ máa fi máa bá wa ló máa fi máa bá àwọn ọmọ wa please ẹ̀yin tẹ̀ ń bá wa dá sí charity wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ tí bá wa dá sí náà iná ò ní tánwó ọwọ́ wa ní kànsẹ̀lẹ̀ àpò èló la ní ká fi máa dá sọ̀rọ̀ charity ní oṣooṣù one thousand naira Nigeria money a ní account number ti charity tó wà ní tó Nigeria account number bẹ́ẹ̀ náà la ní account number ti. UK ń bìbà yìí náà nìyẹn láti orí one pound bó jẹ́ one pound ló lè bá wa fi sínú account ní oṣooṣù bó bá jẹ́ one pound fifty ni bó bá jẹ́ two pound ni kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má wàá dàlú wa láyà kó má sọ wípé òun ràn wá ń ṣe gbogbo èyí tá à ń ṣe yìí náà a fi ń ṣe pẹ́pẹ́ fúró níwájú ọlọ́run Allah wa ta'ala ni àmọ́ bóyá àrùn tá à ń kí ṣó pé ṣó tiẹ̀ gbà ṣáàwẹ̀ tá à ń gbà náà ṣó tiẹ̀ ṣáà gbà dáadáa tàbí pẹ́pẹ́ fúrú tá à ń ṣe aṣáàfikàn ṣe kan kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó yọ́nú sí èmi àti yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò orí whatsapp mi nọ́mbà whatsapp mi òun ló wà ní orí amóhùnmáwòrán yẹn bóyá ẹ fẹ́ fún wa ní topic tá a fẹ́ sọ ni o bóyá ẹ dẹ̀ fẹ́ jẹ́ ká jọ jíròrò fún àwọn nǹkan ni o bóyá lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó náà mo rí wípé a ti gbé ètò kan kalẹ̀ tó jẹ́ wípé a ti ń ṣe ti bóyá láti eighteen years upward ìwọ tó bá mọ̀ wípé o ti lọ́mọ twenty something years ó dẹ̀ wá nílé kí ló máa ń fa gbóró eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa àwọn ọmọ alálùbáríkà tí ọlọ́run tó jogún fún wa hàn lọ sí night club hàn kẹgbẹ́kẹgbẹ́ ilé náà wà tìtorí ẹ̀ táwa náà bá ṣe ètò tó jẹ́ wípé òkè okay, kẹ́yìn náà bá bá mr a sọ kẹ́yìn náà bá mr b sọ it's not pé bóyá èèyàn ń fi ọmọ fọ́kọ with force èèyàn máa exchange pé kán jọ exchange ọ̀rọ̀ ni ó possible kí náà wọ́n wọ̀ ó yàtọ̀ sí wípé ọkàn rí ọkùnrin ní street wọ́n tẹ̀lé tàbọn rí obìnrin ní street wọ́n tẹ̀lé àtilẹ̀ wá ló yẹ kéèyàn ti máa jọ máa máa fi máa ṣeré pẹ̀lú ọmọ yìí pé tó bá rọ́kùnrin tó bá mu wá fún mi kí n wò fáìn tèmi náà bá rí ń kọ́ ọmọ mi máa sọ wípé mọ́mí èmi náà mind èmi náà máa ṣàwò it's not pé bóyá mo wàá gbọ̀n wá ti ṣàlàyé pé it's not pé bóyá mo fẹ́ fọ́ ọ̀sẹ̀ o tí n bá introduce anybody sí ẹ èmi náà fẹ́ sọ wípé òkè ẹjọ́ gbọ́rọ̀ lẹ́nu ara yín ó lè jẹ́ ẹni tó like ẹ lè like ara yín ẹ lè má like ara yín it's not compulsory bàbá lè tún gbìyànjú láti ṣe irú nǹkan báyìí ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọmọ wa especially nílùú òyìnbó yìí tó bá jẹ́ ní nàìjíríà ni ó yìí ṣe oníkálukú freedom yẹn wà bọ́ nílùú òyìnbó yìí àìmọye ọmọ tó jẹ́ pé kó lọ sí school kó padà wọlé ni kó lọ sí school bóyá kó lọ sí sports center tàbí kó lọ ṣe exercise kó ṣe kó padà wọnú ilé ni ẹ mọ ibi tọmọ yẹn wà ẹ mọ ibi tó rìn sí ẹ mọ ibi tẹ́ lè wá sí irú ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn tó tún wáyá jẹ́ pé bóyá àwọn tán lásàlátù ládùúgbò wọn tàbí àwọn tán lọ sí church ládùúgbò wọn irú life wo lẹ jẹ́ ká lẹ pa ọmọ yẹn náà lè wà tìtorí ẹ̀ kó tó di pé àwọn ọmọ wa tí wọ́n di thirties mọ́ wa lọ́wọ́ nínú ilé nílùú òyìnbó yìí la ṣe gbé ètò yẹn kalẹ̀ wípé láti eighteen years upward lọ tó bá rí wípé o fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ bisimila you are very very welcome èmi nìkan kọ́ ni mo wà nínú ẹ̀ àti àwọn alájà wa alájà bello ní ìlú Dublin àwọn náà jẹ́ agbátẹrù nǹkan tí mò ń sọ yìí kí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé tàwọn àgbàlagbà lèmi ń ṣe ẹ ọdún táǹtì a ṣẹ̀ṣẹ̀ mú ti àwọn àwọn youth mọ ni láti ọ̀dọ̀ àwọn alájà wa Bello láti ìlú Dublin mo wá ní òkè kò sí problem èmi náà ń kọ màá máa announce ẹ̀ tá a bá ń ṣe program nǹkan dáadáa náà ni nǹkan yìí náà tá a bá ṣe ládàá ló máa jẹ́ ń bẹ̀ àmì ta fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa èwo ló mọ̀ tó fẹ́ ṣe bí mo ṣe wà yìí sí àwọn ọmọ mímọ̀ mi mo máa ń gba kọ́ọ̀ gan ni bọ̀ kọ́ọ̀ tí mo ń gba ìsinmi pé bóyá mo mo mọ̀ nínú ara mi pé kò ń yẹ pé bóyá mo waste time mi because nǹkan tó wà important tẹ́lòmíì ò rí èèyàn bá sọ ó máa rí wípé ẹni yìí jẹ́ kí n sọ nǹkan tó ń gbé mi nínú jẹ́ kí n sọ fún that means to say inú ẹkún ẹkún wà lójú ẹ̀ tó bá wá gbé ọ̀rọ̀ yẹn wá ibi tẹ́ bá ti wá jọ sọ ìwọ náà ẹ̀ bá má ṣe báyìí ọ̀ ẹ̀ tún ṣe báyìí ẹ̀ tíráì báyìí tó bá kúrò lórí fóònù pẹ̀lú ẹ̀ kò ní ṣépè fún ẹ hmm. tó bá kúrò lórí fóònù ní àdá kó tó kúrò gan lẹ́lòmíì gan máa ti máa ṣàdúrà ipa ẹ̀ ṣe gan ni ẹ wò ilé àtọ̀nà ẹ̀yìn náà ní dàrú i'm so happy i'm so kinní kan i'm so gbádá i'm so kodo kódà gan àbúrò mi gan ti sọ fún mi láti amẹ́ríkà pé àǹtí mi kan tẹ̀ ń ṣe àní ah, short ó yẹ kẹ́ ti dolówó ah, ẹ̀ ń ṣàjà àwọn èèyàn lórí lórí <laughs> online tẹ̀ ń wá yìí tẹ̀mí àtọkọ mi tàbá ojókòó bá ẹ̀mí ẹ̀wà ẹ̀ma georgia phone georgia but kó lóun mò ń bẹ ọlọ́run aláṣubánu wọ́tàlá kó má jẹ́ ká jọra wa lójú kó lóun fún wa ní ládà ẹ̀ ní ọ̀nà tí a fi expect lórí ìwà àti lórí àwọn ọmọ kó lóun kó ṣe dáadáa fún wa. ẹ̀yin àwa tá à ń wò lọ́wọ́ àti ẹ̀yin tẹ́ tún máa wò létà ọmọ wa ọlọ́run má jòdò ọmọ ọlọ́mọ ọkọ wa ọlọ́run má jòdò ọkọ aya wa ọlọ́run má jòdò aya láya ẹ̀mí gígùn àtàláfíà téèyàn tún máa wá ń fi ilé ayé ṣe àbí Allahu subhanahu wa ta'ala kó fi ta wá lọ́rẹ orúkọ ẹ̀mí tí mò ń sọ̀rọ̀ kò tí ì Dr. Zabby Sanusi ayaba olórí Sanusi ìpàdé wa di next week inshallah mi ì lè sọ pé bàbá ìbọn ìgbà tó bá máa jẹ́ ascend the flyer out subhanaka Allahumma wa bihamdik واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين asalaamu aleykum warahmatulahi wabarakatu one love gbogbo ilé o asalaamu aleykum warahmatulahi wabarakatu.